Thank you. báyìí agbọ́dọ̀pọ̀ sí bẹ́ẹ̀ta kúrọ̀yẹ kálùkù ń pàrọ̀ sí náà ọba tó mọ́ lọ́pàá kàlùkà àwọn ní alìmọ̀dá rẹ́fẹ́sì ní ìgbẹ́lẹ̀wọ̀ tí káfẹ́mù ìbára wa ní irúwà yìí kò sí ìgbàlọ́ ní àrùkìjọ́jú àwọn ọlọ́run bá àwọn ọ̀tà àrùn àwọn ọlọ́run ni ó lé wọlá láti rí àwọn nínú ìkàlẹ́nu ilé ọlọ́run mẹ́sùn tí àwọn ènìyàn ti pa ilé ọlọ́run láyé ilé ọlọ́run ti di ilé ariwo ilé ọlọ́run ó ti di ilé ọjà máa àwọn èèyàn lọ́wọ́ ní ti torí ibi ayé ilé ọlọ́run ó ti ti tó ibi tí ó ti kìlà fi al-muharrama àwọn kẹtọ́lọ̀ subhanahu wa ta'ala kò sí léwọ̀ àṣetánù ti tàwà àti owó olóró sàwárùn àtọ̀ríkì mubashar aw ghayr tọ̀ríkì mubashar bọ̀yá lójú pọ̀nà sí mẹ́ àtẹ̀yìn máa wípé àwọn ja ọlọ́run lókun nínú ilé ẹ̀ tàbí yìí tí a mà tàbí àìmọ̀ kan sí lọ́rọ̀ tààrà mi bí àyè bábà mi àpọ́dà máa sọ ìpín táwọn afẹ́ sí pín ìjá ìmọ̀ kan níwọ̀n bá bí àyè ti gbà mí máa sọ̀rọ̀ táwọn mi ọ̀pọ̀lọpọ̀ lónìí òun ni wọ́n ti ń kó ariwo tàbí erégbélé wọnú mọ́sálásí ẹlòmí wọ́n bẹ̀ láníyàn pé kó wọ́n jẹni tí ó mú lábẹ́ jáde dákàdàbì níyẹ ti أن يكون محجورا وخرج مع الأوساخ ẹlòmí wọn bẹ̀ pé kó wọ́n jáde pẹ̀lú ládá ṣùgbọ́nbà tí wọ́n bá jáde kó ń bẹ̀ ẹrù ẹ̀ṣẹ̀ òun lọ̀pọ̀lọpọ̀ ń kú jáde àyè yíè ṣe àyè tí èrè tí ní àjàbí bàbá wà níwájú ara wa tàwárá wa lọ àmà sì ti ẹlẹ́kọ̀ọ́ nínú sọ̀rọ̀ wa lára wa nínú jókòó wa níwájú ara wa ṣùgbọ́n bàbá ní masáàtì àjò ẹ̀kọ́ náà nájìlì sùkẹ́fà nàṣà bó ṣe wà láti jókòó wà nàtàkálàm kẹ́fà nàṣà bó ṣe wà láàmà sọ̀rọ̀ wà nájìkọlù bí látàhíyà àwọ̀ olólé ọlọ́run láìkí bẹ́nu kọ̀kan wá bá wọlé ara ara wa ní ìròpí ládàbí wá kéré ká má kí ẹni tó nílé ká tó wọnú lé rẹ̀ ìrùbẹ́ amọ́lá ṣùgbọ́lọ́ akéré ládàbí tó yẹ ká ní sí àwọn onúlé rẹ̀ láìkí ونخرج منه بدون استئذان نقوم كيف نشاء bó ṣe wà náà là ń dìde láì gba yọ̀ǹda ìdàkúnnà ta bọ́wọ̀ pẹ̀lú ara wa níbi pa àjọ̀dún àjọ sọ̀rọ̀ ká tó túká onígbónú tá a máa wí tàbẹ́ mọ́ wò ní kàfàrà tó lè májèlé wọ́n lè máa nípa bá fẹ́ kó ní ọlọ́run kí ló fi aláyàbalẹ̀ pé àdìsí ọlọ́run ìdàkúnnà tọ́rọ wá níbi wípé àwọn pàtàkì ara wa láàrin ara wa nígbà tó sọ̀rọ̀ nígbà tá a bá máa kó àwọn ṣe kàfàárà tó lè mọ́jìlẹ̀ ṣùgbọ́ta bá kó ọlọ́run kò bí ìgbà ẹni وغيره ohun tí ó béèrè fún àtúnṣe ni ọlọ́mọba tó sàánú ẹ̀kọ̀ọ̀kan wa ọkàn fún wọlé ní ìyànfẹ́fẹ́ ọ̀rọ̀ lójú torí bẹ́ẹ̀ kọ́ ní gbáta arúnbí òní fífẹ́ lọ bí ajára ti jù fẹ́ gbé mi lọ ọmọ fẹ̀júmọ́ wa lọ ju níta fẹ́ sọ fún wa láti bára wa ní ààyè yìí àbí ọlọ́run nígbà tí a bá máa dìde látùká bíbà yìí nàkúnmù bí ìbìnì láàyè máa jù rí ولا يجعل منا ولا معنا شقيا ولا محروما ọlọ́wọ́ ní tí ó lórí burú kankan sínú wa oníṣẹ́ni tí ó sórí burú látara ìta wáyé àti ìta gbọ́ tàbẹ̀ni tó lọ́wọ́ tí ó hànà dáadáa má tí ó ní rúrí mú pò ní ìjókòó ọlọ́wọ́ ọ̀pẹ́ ọlọ́run kí ó bá mi san ní ẹ̀sẹ̀ dáadáa ẹ̀rìn jẹ́ tí ó bẹ́ẹ̀bẹ̀ ọlọ́run máa nà rẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan ó kí ẹnì kọ̀ọ̀kan náà tí àwọn ọdún kan wípé ó ọyẹ ká tó máa yẹ ẹ̀sìn wa wò ọjọ́ kí kọ́rọ́ àyè lọ́dọ̀ wa lágbárí bẹ́yẹ ti wa àwa ni òun sọ̀rọ̀ àti gbà wípé gbogbo nǹkan láti mọ̀ gbogbo nǹkan ló ti yé wa àríra wọn lẹ́ni tí ó ká tàbí àti gbọ́n wá àti má tàbí àti ìsàgbéyẹ̀ kò gbàgbé àti bẹ̀rẹ̀ gbàgbọ́ wá ti bẹ̀rẹ̀ sí ní yóò tètètè tètètè tètètè ní yòrò àwọn tí yòrò rẹ̀ ń kíríkà wá tí a yòrò lè gbàgbé láti máa ọlọ́wọ́ ayọ̀dá fẹ́mi àtẹ̀yìn láti bára wa láìrí láti wá gbọ́ ti ọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ sí ní ọ̀rọ̀ rẹ̀ àmín ìrìnlẹ̀ òṣùwọ́n lápàá ní ìkọ́ni ìrẹ́ni lóró ní sábàbí bá ṣibára wa bọ́yátà bá bá wọn kan tí ọ̀dá lọ́wọ́ tí wọ́n náà bó ti wùlẹ̀ orí ààrẹ ní tí ó jẹ́ pé òun náà sọnù lójúkún àná kò tọ́ bá àfà rẹ̀ èyí ni àìfí gbàgbé wọn láti sàdúwà fún wọn tọ́lọ́lọ́wọ́ pé kákábà àfíìrù wọ́n ń pèrà wọn lórí mímọ̀ tàbí kí pápá lẹ́mọ̀ká àwọn tí wọ́n tó ń sàfihàn ìmọ̀ ṣùgbọ́n bọ́yá tí wọ́n kò fi tẹ̀lẹ̀ sí à ọwọ́n náà nígbà dẹ́tì lórí rúfẹ́ rúnra àwọn yìí ọbẹ̀ ọlọ́run nínú àánú rẹ̀ ọlọ́ba tí máa tọ́ ahá àtọ̀kàn ọ̀rọ̀ tí a rán ọ̀rọ̀ tá a rán mi ọlọ́mọsàlá ètò ahá mi àtọ̀kàn lórí rẹ̀ bàbá sọ̀rọ̀ nípa àṣetọ́ kókó ni a ń sọ̀rọ̀ nípa pàtàkì mọ̀ kókó ni àwọn olóòlá ìpè ní mímọ̀ àyìmọ̀kan kì ní já ìmọ̀kan ipò wo lọ́wọ́ ọ̀nà wo ló pín sí kí wá ní ojúpọ̀nà tí a ṣe tọ́rọ tí ń gbà wọlé lọ́dọ̀ orúkẹ́ àwọn yìí níbi torí pásùpọ̀ ọ̀rọ̀ tó ka òun ni fún òun jẹ́ kójú báyẹ̀ lọ sàbá nípa ogun nínú àwọn ọmọ ogun ìbìlísì torí kèése lẹ́sà kúlù ìbìlí ṣẹ̀tọ́n lẹ́sà kúlù ṣẹ̀tọ́n ìbìlísà láàkín kúlà ìbìlísì ṣẹ̀tọ́n kò ń ṣe gbogbo ẹni ìta abápẹ̀ ní ṣẹ̀tọ́n oníjẹ́ ìbìlísì ìbìlísì ṣùgbọ́n gbogbo níta bá pè ní ìbìlí ṣètọ́ òun ló fi jẹ́ pé ìgbà míì wọ́n a máa pe ọ̀gá àwọn èṣù ní ṣètọ́ ṣùgbọ́n tá a bá ní kí ló orúkọ ọ̀gá àwọn èṣù gan ìbìlísì olórí àwọn èṣù ìbìlísù ni ṣùgbọ́n ìbìlísù ṣàìtọ́nù náà kí ó kọ́bí jẹ́ sí wípé ó kọ méjèèjì ọ̀rọ̀ sùmánù náà olóògbé bàbá sọ̀rọ̀ ìbílì òṣètọ́ a ti mọ́ pẹ̀lú àlámàrí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bàbá wa anábẹ̀ àjọ̀ nígbàtí ànábì Ádámọ̀ ti dé orílẹ̀ ayé a jẹ́ pé ìbìlísù ṣẹ̀tọ́nù yìí òun náà ti tẹ̀mí ní sámà obìnrin náà ti tẹ̀mí ní sámà yìí bàbá wọ́n wọ́n yìí kí ló gbé ìbìlísù kí ló gbé ní sámà ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì àbúrò àwọn èyí tó sínà nínú ọ̀rọ̀ òun ni wípé Ọlọ́run subhanahu wa ta'ala la ya'lamu junuda rabbika illa ọ̀sẹ́nìkan tó ogun gbogbo ìgbà tí àwọn èèyàn bá ń balẹ̀ ẹ jẹ́ ọlọ́run orílẹ̀ ẹlẹ̀ láì ráwọn tí ó túnlẹ̀ sí nítorí wípé èròǹgbà ọlọ́run lórí ilẹ̀ kìí ṣe lórí ìbàjẹ́ máa láti tó ọlọ́run ní gbogbo tí wọ́n ní àtọ́lá wọlé ìsìlá erin dáadáa àti lérí àtúnṣe olùgbòrò olùmọ̀dá ilẹ̀ èyí náà làwọn màláíkà náà mà níjọ ọlọ́run fẹ́ dá Adam tí a fi sọ fọ́lọ́ pé àtẹ́jì àlùfíà máa yóò sì lùfíà ó túnmọ̀ sí pọ́lọ̀ subhanahu wa ta'ala ọ̀dálẹ̀ fún bàjẹ́ bọ́lọ̀ wọn bá ti tó bá ti ṣílẹ̀ ọ́sẹ̀lẹ̀ lórí pé ìbàjẹ́ ṣẹlẹ̀ ọlọ́mọ ọlọ́mọ síbẹ̀ bọ̀wá sí ọrụ ó lè ọrụ mọ̀ ọlọ́run atẹ́mọ̀ àwọn àjọ mọ̀ ọlọ́run òun ló fi ọ̀rọ̀ yóò ká wọn ọlọ́wọ́ a máa ń lo òjò ọmọ ogun ọlọ́run ọlọ́run subhanahu wa ta'ala a máa lo ọkùnrin ẹ̀fọn olóbíjá nàmúrú ní ìdánú wọ́n máa jẹ́

أشعار فهمي قصرت عني حجة الرمضان وما يعلم جنود ربك إلا هو bí ọ̀bá ọlọ́wọ̀ a máa lo ẹranko a máa lo ẹyẹ níjọ́ tí ò sí lórí ayé kádọ́bí ò tó ní mọ́yẹ̀ fún láìláàrẹ̀ ọ̀rọ̀ ẹni tí yóò wí láìlá àkílọ́mà tí yóò dáàbò fún kàábà tí kẹfẹ́ rí ti fẹ́ fún kàábà wà áìsàlà àlẹ́yìn Àrùsàlà àlẹ́yìn ọlọ́run rán àwọn ẹyẹ alámọ́lẹ̀ lè sí wọn. Àtàbí ìlú, ìyá ọjà rọ́bìnrin ti jí wọ́n sọ ìjára méjì jí ló mú ọ̀kan náà wà náà wà nígbàtí ìbìrì kan láìpẹ́ tó lóhun látùkù tí wá tí ò tí ìpẹ́ pọ̀ ní olóòwò ọgbà Islam ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú mẹ́rin tàbí pé mọ́jẹ̀mú kan tó kó béèrè mẹ́rin sínú mọ́jẹ̀mú yẹn ni wípé tó wọ́n bá gbà Islam ìbéèrè mẹ́rin yìí tó bá lè tó lè dáwọn ọ̀rọ̀ ìlà ìbéèrè àkọ́kọ́ ó ní ọlọ́ni wọ́n máa dàkálàwò kàrà àmì ẹni bá ti wọnú kàábà ó ti dẹni pẹ̀lẹ̀bálẹ̀ kí ló ní tó fi já sí wípé àwọn ọlọ́lá jì tí wọ́n lọ mọ́kà jọ bí yà fún mọ́tò tọ́rọ́lọ́ sí ní wà mẹ́ta kánàwó ẹmbá tí wọ́n kàábà ti jẹ́ ayà kan bẹ́nu àkọ̀rọ̀ à tọ́lọ́ ń sọ wípé èkó tàbí ṣẹ́kìn mímọ̀ àzálìnà ìlẹ́gà فاسأل الذين يقرؤون الكتاب من قبلك tíri ànábì bá ń sẹyẹ méjì lórí tá a sọ kalẹ̀ fún lọ béèrè lọ́dọ̀ àwọn tá a ti sọ tíra kalẹ̀ fún sáájú rẹ̀ ọlá jẹ́ kó jíṣẹ́ yìí kò sí lórí òdodo tọ́bọ̀ wà lórí òdodo kí ó tún ìwé àtìgbàdégbà òun ni bíbélì tọ́ráwọ̀ tí wọ́n kàwé ṣáájú ẹ̀ ìwé àtìgbàdégbà òun ni tàwárà tọ́rọlọ́wọ́ ti rí fáà náàbí yìí tí wípé kọlọ béèrè lọ́dọ̀ àwọn ìyẹ̀kàrà oúnjẹ ìkìta bá ríkọ̀ọ́líkà tí wọ́n ka tẹ́rà sáájú ìbéèrè kẹ́yìn ìkẹ́lú ẹlẹ́kẹ́jì ọlẹ́lẹ́kẹta oníkílódé tí nígbà táwọn kòránù ní ẹ̀yin mòmí ní ọ̀gbọ́dọ̀ méjìyàwó mẹ́rin lọ kí wá ló lé tánàbí tí tàtàwọjà akthara min arba òun fẹ́yàwó mẹ́rin lọ tẹ̀bá yẹn tó ẹ̀ òun sì là ọlọ́dẹ́kẹrin tọ́bájẹ́ pé islam ẹ̀sìn gidi ni lóòótọ́ nígbàtí islam èdè tí àtẹ́kùpọ̀ ẹ̀sìn gidi díbọ̀ lẹ́nu ẹ̀mìjọ èdè tó sì ń sẹ́kù táwọn èèyàn fẹ́ wó kàábà ọlọ́run rán ẹ̀yà lápàdé pé kọ́ lọ jà wọ́n lógun kí ló dé ní nǹkan bí 70 sísìn táwọn kan lọ jà kàábà lógun kí ló dé tọ́lọ̀ òfin ẹ̀yà lápàdé

nítorí ìbéèrè tàbí wọ́n tó béèrè tàbí torí ìsìláàmù tó fẹ́ sí ìsìláàmù rọrọ̀ kúrò lára rẹ̀ àìsàn ìsìláàmù rẹ̀ ìsìláàmù òfin ìlú gbé ẹnìkan wọ́n mú ìsìláàmù àpẹjúwe rẹ̀ mọ̀sálùkà wà mọ́sálùlẹ̀ ìsìláàmù àpẹjúwe àtàpẹjúwe ìsìláàmù ọ̀dà gẹ́gẹ́ bí àpẹjúwe ọ̀pẹ àti eédú ọ̀pẹ tó bà lérí èsì ìwọlé sí ìsìláàmù ní ọ̀pẹ ìgbàtẹ́ tí wọ́n wà lórí ọ̀pẹ ọbàlẹ̀ ìgbàtẹ́ tí tí ó mò ọwọ́ sọ fọ́pẹ́ pé ayẹ́tù aláàlá ìsàmsíkì bìnàmsíkì fa ìnẹ́bì ìtọ̀ ìrọ̀tún àti ìwọ ọpẹ́ o fi sọ́ọ̀sìkì ìdínàfì fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa dúró dáadáa kó o ti kó àbúrò bẹ̀rẹ̀ pé kí ló dé ìwé sí ó ní torí pé fà ìmẹ́ni tọ ìrà tó mẹ́ àt tó ní mo fẹ́ fò fò lórí ẹ̀ ọmọ yẹ pé ọ̀pẹ́ ní sẹ́mọ̀ ìkankan bẹ ní orí ìfẹ́lẹ́ ọ̀tẹ́ ẹ̀mọ̀ pé ìkankan bà lè mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni pẹ́lẹ́ pé wọ́n bá wá mọ̀ ẹwà mọ̀ nǹkan mọ̀ rẹ̀ sí ní àti níbo ká tó torí ìgbà tí ọ bá pẹ́ nígbà bá tó afẹ́ dáhùn ìbéèrè nítorí àwọn mùsùlùmí tí yẹ méjì lè máa wà ní ọ̀ka wọn látara àbíire láti mú iye méjì bó lọ́ka mùsùlùmí tó ti wà ní Islam tí ó ṣe bí bèèrè tó ń bèèrè ẹ̀ka gidi ọlọ́lẹ́kọ̀ọ́kọ́ tó béèrè wípé ẹni bá wọnú kàábà ti jẹ́ ní ìfàyàbálẹ̀ ẹni tí ó mọ̀ túnmọ̀ Al-Qur'an ara àdánwò wìtíwásù ṣètọ́nù ẹbálò ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lónìí ọ̀pọ̀lọpọ̀ tàfsírù ni wọ́n ti tẹ́ kálùkù tẹ́ tàfsírù nọ̀rọ̀ dáná bí ìgbà tí wọ́n tẹ́ kìrì láta ìfẹ́dá ọ̀rọ̀ bí ìgbà tí wọ́n tẹ́ ni wọ́n tẹ́ tàfsírù

èmi náà ti di mọ̀fásírò bẹ̀rẹ̀ yìí kódà wọ́n fẹ́lò mí jẹ́ mọ̀fásírò odidi ìlú tó ń gẹ́ dára rẹ̀ mọ̀ wípé fájì àtòǹgẹ́ tó mú ekí ohun ọmọ tó mẹ́ wọ́n ó kìrìdà wọ́n ní sìbàláwù mọ́ sìbà wọ́n dẹ̀ fi jókòó wọ́n fún láàyè wọ́n ní yàkúlù fi kìtàbìlà ìrìnrìn ẹ̀lì kọ́wàá máa sọ nípa ọ̀rọ̀ ọlọ́run tí ìjẹ́ lórí àrètí ìṣúni lìyàbílú wọ ìdọ̀lù kò sí tẹ́sù ń wájú bí tì wọ́n tayọ wípé kóòtì gẹ́ ó lè sọ́nù kóòrò ó lè sàwòyàn ẹwọ́ yíyà tó tún jáwọ̀ yẹn sọ̀rọ̀ lónìí lè tí mi fẹ́ sọ̀rọ̀ kẹrán mi kí n lùlú ẹ̀kọ́ yẹn nítorí pé àwọn kan ló wù mí kájọ jàǹkájàǹfà ní ẹni èèyàn èèyàn kọ́ ní èròǹgbà wọn èròǹgbà ti wá nítorí tara ti wá òun làwá fi ń bá ara wa làfi bá sọ̀rọ̀ ṣùgbọ́n pàmọ̀ ṣá fàlìyàn mi ẹni tó bá wù ọwá lè tara ibi táwà tara ìgbàgbọ́ kó mú ló ṣe kí ní ọgbàgbọ́ ẹlòmí ìdójúkọ̀ náà wípé èmi ni mo wà bẹ́ẹ̀ tàbí mọ́lọ́pàálẹ́ àti jókòó máa sọ̀rọ̀ ọkàn sọ̀rọ̀ náà ọkàn sọ̀rọ̀ gbèdé rí ètè ìsúní ẹwà wà náà mi á mílẹ̀ ṣàbà tí wọ́n jókòó ti rú èèyàn bẹ́ẹ̀ tí wọ́n sì ń gbọ́ tí wọ́n sì bí nǹkan àwọn ètè ìsúní fún àwọn aláìmọ̀kan táwọn pè ní onímímọ̀ torí kẹ́ yóò tó tó Al-Qur'an àkọ́lùṣe ìmọ̀mẹ́ ìdógún gbọ́nà pè lára kò tó yanu ó túnmọ̀ Al-Qur'an ara rẹ̀ o lè ta fẹ́ wí lórí wọn mẹ́ta kanáwọ̀ kára ààrẹ nínú ẹni kílìmù ìbàlágbà wọn bá a ṣe túnísì ìtawọ̀ náà máa gbà pé táwọn Al-Qur'an pé ẹ bá tún kàábà ó ti dẹ́lẹ̀ fàyàbalẹ̀ ìtumọ̀ ẹ̀nìyẹn tí mẹ́yìn ọ̀bá sì kọjá wípé ọkà lárúbáwá ọ̀rọ̀ àgbọ́ lárúbáwá ìtí ó tún ni pé wà mọ́ ẹni tí dákàlà fún ọba di àmì náà ẹni torí tó tún yẹ ọyẹ kálájí lóko rẹ̀ lóòótọ́ pé ọyẹ sábọ́kọ̀ ọ̀tọ́ ni ẹbá tí wọ́n bẹ ti tẹ́lẹ̀ fàyàbalẹ̀ kí ló dé tàbí lóúnjẹ láàrín tàbí tí oúnjẹ wàmọ́ dàkálà ó ọyẹ kí kàkọ́ máa oúnjẹ wá ní ọlálàjì ọmọ ìṣẹ̀lẹ̀ òbí iṣẹ́ máa ó dé ẹ̀ṣẹ̀ irú ètò tẹ́lẹ̀ lẹ́sìn ara ẹniyẹn tọ́bá jẹ́ pé mọ́ta kálà ń ká náà àmìnà ọ̀yẹ kó pò ń gbónù káàbà kó sì wó kó pàyàn sáàmùfẹ́ ti wáyé ètè ìsúniyẹ olómẹ́lò mí tó fi pé láyé mọ́ ní owó pàmù tí ibi tọ́kẹ̀ èyẹ ti balẹ̀ láyé wípé kíkọ́ pàmù báyìí tó tá a bá ń bọ̀ lára fà á tá a lọ sọ̀kò ní àsìkò yẹn lè yẹn máa ń gbà wípé àsìkò lọ́lọ́ pa ogun lọ́gbọ̀ èèyàn lọ́pọ̀ sọ́lọ́ wọ́n máa dàkálà wú bẹ́sù àbá fọwọ́ báyàn ọmọ wípọ́ yóò nímọ̀ ẹ̀sìn yìí kò tó ṣùgbọ́n fẹ́ lóyàn yóò kó gùrù ẹ̀tẹ́jẹ́ wọ̀lẹ́kìbò àti gbéraga ìmà tí ó omi kọ̀tẹ́yẹ́ ẹnu ìmà òní ma pè ní búmà odò omi kò tó kí ní mu ẹ̀kì tẹ́gbẹ́tẹ́yẹ dábà kẹnubọ̀ yọ́ pàtán ó ní wọ́n wà á máa lóòtù kọ́tara bàbá wa oníbùmà ẹni tó jẹ́ pé tí bẹ lọ́pọ̀ ẹ̀ omi kò tó kí ní ọ̀tẹ̀ ẹ̀yẹ́ rọ̀súlù ti jí ó yé wa pẹ́tọ́ parí sí

ìmọ̀ máa ń gbẹ́sẹ̀ àwọn onímọ̀ ló ní sí wọ́n àwọn iná wọ̀ àtà ti lọ lálókù mọ́ta ti wa gbẹ̀gbà lábàdínà bẹ́ẹ̀ pé wọn náà ti ẹ̀kẹ́ wọn náà kẹ́ wọn máa kò nílẹ̀ kí fún kò fẹ́ ọwọ́ dàbí ìgbà pé gbogbo táyé kó wájú tí ń darí wọn lónìí àìmọ̀kánà gbogbo táyé fi ń ṣe aṣáájú lónìí tí ń jẹ́ ìdarí ayé àìmọ̀kánà nítorí káṣẹ táwọn kò lè wọ́n ìlà ọ̀lẹ́ àfidíẹ̀ kọmọ́kù ti parí àyàfidíẹ̀ ọkàn tí balẹ̀ pé àárín kan sí tọ́lítà bá ti yanjú gbogbo ẹ̀ ọ̀dọ́rùn ọmọ owó lè balẹ̀ pa láwọn onímímọ̀ táà tún gbọ́rọ̀ ní ẹnu wọn táwa náà wá ń lọ rọ́ wá sí wọn o lè àrọ́wà sí àwọn ni èyí tí mo sọ lọ ní wípé ọ̀dà wà máa dàkálà ohun kára àrùbá wa ọwá ń sọ fún wa wípé ọ̀rọ̀ méjì ni wọ́n pín sí nínú èyí khabarun wa insha khabarun wa insha nínú kọ́rọ̀ jẹ́ kábà tàbí kó jẹ́ insha alhamaru yahtamilu sidqa lizati ọgbọ́dọ̀ fún dáàtù kẹlá ọ̀rọ̀ ta sọ bá ṣe sọ ní o kèése dáàtù mutakallimu tọ́rọ wọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan bẹ tó jẹ́ kọ́rọ̀ tí wọ́n láyà tàmìlù hábàrú tí wọ́n láyà tàmìlù ilẹ̀ sídẹ̀kà sídẹ̀kà bí ọ̀rọ̀ àdájú ètọ́ bá lálàáfíà lọ́dọ̀ wa àtúgbọ́dúgbò ọ̀rọ̀ ànábì lè tó ní àlàáfíà lọ́dọ̀ wa tí è sí ìjẹ́ ti kọ ọwọ́ bọ̀ tí è sí ìṣẹ́ tí wọ́n dámú tí wọ́n lánàbì lọ́sọ́ bàbá wá wo àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí ohun tọ́jọ ní kábàlì ẹlẹ́kẹ̀jì ní ìṣà ìṣà òun ni tọ́jẹ́ sí pé láyé àtàmìlú sẹ́jọ̀ àwọn akadà òun àyípe nírọ́ òun máa ń ní àgbékalẹ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní kí ọmọ ìyàwó lè dìde ìgbékalẹ̀ nígbékalẹ̀ tí ó fi mà pé pàṣẹ kóòmù sí di ẹni sẹ́nà pé kọ ní ìdí kọ́sẹ̀ pé ọ̀rọ̀ra jìdì ẹ̀ṣà ni nínú ìṣà lọ́wọ́ ẹ máa bọ̀ wọlé tẹ́lẹ̀mọ́ náàyùn ọ̀tẹ́ níbi kó bẹ̀rẹ̀ pé ẹ máa rí àríwá náàyùn yẹ òun lọ bí kàmíkìmí amúrún والنهي والاستفعال والتماني والنداء والعرض والتخطيط méjèèjì yẹn ohun òkùnkà àtàkà máa ma pé sódòdó àbúrò inú ni wà máa dà hálàwó káàdà na kòbùkátà sí ṣe ìtọ́lọ̀ ń wí orí bẹ́ẹ̀ àbí oribe ka kòbùkátà sí ṣùgbọ́n wọ̀rán tó gbé wá wa àwòrán bí ìgbà pé hábàrù ni kọ̀wá ló sùn wọn amúrù kọ̀wá ló sùn wọn kọ̀wá ló

kò wo láti ẹni tí sọ̀rọ̀ torí kàn gba ọlọ́run gbọ́ lọ́sọ̀ alùpàránù kalẹ̀ fánà ní ni kò wọ́n wá ń jí oyé wa wípé ìtọ́lọ́run ní ìṣáhù ní fìzúra tẹ̀lẹ̀ habaru ọmọ ní kẹta arọ tí ọgbà kápẹ̀ rọ kápẹ̀ ní ọwọ́ ní harvard tààlè pé rọ́ ṣùgbọ́n ti tí a ń sọ dèédé nǹkan táàrọ tí ò sí pè nírọ̀ ni bóòló ti jẹ́ wọ́n ní bí ìgbà tọ́lọ́run sọ fún agbé aminu mandakala ni masjid al-haram ìtumẹ̀ rẹ̀ aminu mandakala masjid al-haram ọmọ àwọn alátẹ̀lẹ̀ gbogbo ẹni ọba ti wọ́n masáàtì yìí ẹ̀sọ́ dẹni fàyàbáyìí

rọ̀túùlù tí ó jagun ní mọ́kà gẹ́gẹ́ ọjà wọ ilẹ̀ ìwọ̀ téèyàn gbọ́dọ̀ ti jagun bẹ̀ olólò ya fi sọ fún wípé láàkókò sí mo bè háàzà nìbàdà ọlọ́run ní mo fi rú yìí mo fi búra fún wa o tí tí ó máa sọ jìkáwọ́ tí ó ṣe bá ti kó ń jẹ́dà ó wọ́n bí ọlọ́rẹ̀ pẹ̀tí mùsùlùmí ní ọkẹsẹ́ bí táníká ní wọ̀ tó ọba ti jẹ́ mùsùlùmí wọ́n pè láì lọ́gbà lọ ọgbọ́dọ̀ wọnú ẹ̀ ọlọ́ọ̀dẹ́ mo fìlú ìbúra fún ọ níjọ́un wọ́n ní ọmọ 22 wà pé ara mi pé ìwọ ni gbígbàtọ̀ jẹ́ ọmọ ọkọ àtàhìnà wọ́n ojúlówó ọmọ ìlú ojúlówó sáàrùn kú ọmọ ilẹ̀ alẹ́ ìlú ní pé ìlẹ́tọ̀ kó wọ́n ni kala lẹ́tọ̀ fún ó sì ní yé wákàtí tó náà fi yàtọ̀ òun ló tún fi padà ọgá fi kí ìfọ́dà fẹ́nìkan níbi pé ibùdó àtọ̀ ni ó kóbi sí nàbá sílámù pọ̀ ó sì ti mọ̀ pé léṣe ni àdábìbì kí fọ́ àdà lọ́jọ́ náà wípé ìdàrọ̀ àìtùn kùnà àtọ̀lì mọ̀ alákọ̀ọ́bìnì kàábà lónìí kò sí dàrí jù fẹ́ nìkan àdábì lo òṣùlò ó ní kò sí dàrí jù fẹ́ nìkankan kódà tẹ́ bá rí ọmọ àtọ̀lì mọ̀ alákọ̀ọ́bìnì kàábà tó dì máa sọ kàábà báyìí fàkìtùlù ẹ̀pàá lónìí ẹ̀fà ọwọ́ rí wípé ẹnìkan mẹ́tọ́ fẹ́ràn fàájì ọfẹ́ràn fàájì ó sì fẹ́ kí ọgbà Islam ìbẹ̀rẹ̀ ló ti sọ ẹkún wọ́n lè mọ́ kò káàbà onípọ̀sẹ́nì kàtà dárí àfẹ́ntọ́ bá wọ́n wọ́n

kìí ṣe wípé kẹ́ sọ pé ẹmbà ti débẹ̀ kọmọ́sà fún mọ́tò wọn kábàrù lè fẹ́ tún yẹ ó sì wà láwòrán kábàrù ni kìí ṣe kábàrù ẹ̀ṣà amúrùbí ìwé tí mo fi gbé ọmọ ayá mi dìde àmínú mandakala masjidà dáa فإن كنت بشك مما أنزلنا إليك ẹlẹ́kẹ̀ẹ́dì ìgbàbẹ̀rẹ̀ wípé ànábì tó bá jẹ́ wípé ẹ̀sẹ̀ta fúnra odòdà kí àwọ́dá pé ẹ̀bùn mi ẹ̀yìn gẹ̀gẹ̀rẹ̀ burú torí tẹ́ bá ti fẹ́ fàbùkù kankankan ẹnu tẹ́ bá fẹ́ mú lẹ́nu ìtòkù mẹ́ ẹ̀ ní mọ́ káyà tó tẹ̀lé síwájú لقد جاء الحق من ربك لقد جاءك الحق من ربك أيامكم الله لقد جاءك الحق من ربك ọlọ́run fi tẹ̀lé ọlọ́run nílàkọ́díjà akẹ̀lẹ̀ àkùnrin rọ̀bì òdodo ti dé wá bọ́ látọ̀dọ̀ ọba rẹ̀ ọ̀rọ̀ tẹ̀lé ti yẹn ọlọ́run olùdó ti dé wá bọ́ látọ̀dọ̀ ọba rẹ̀ wọ́n ẹjọ́ o nígbà tí a ń fi ọ̀rọ̀ jẹ́ ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tánábì sọ ni pé ní lá méjì tí wọ́n fi rán mi ìsìn níbẹ̀ nìkan láàṣúkú wà láàṣà ibi tí è méjì ẹ̀ tí wà sí bí ìyẹ̀lẹ́ rí ẹ̀kẹta èyí tẹ́ bèèrè wípé kílódítà náà bèèrè níyàwó ju mẹ́rin ẹ̀sìn sì ní a máa nìjú mẹ́rin lọ níléwòlẹ̀ alẹ́sọ̀rọ̀ sálẹ̀ lọ́mí ẹ̀sẹ̀ tẹ́wàjí tafáàlì nínú èdè lárúdẹ̀ níwà èdè lárúbáwá ẹmọ olùkọ́kùnrin lórí ìjà fún ilágbọ́wá lílé rẹ̀ alókàbílítà lábìláwọ̀ ìta ń pè lédè pẹ̀lú àhánì kìí sáwọ̀ wọ́n ma nẹ́tọ̀ka bìlítà ní kọ́mí ọwọ́ mímẹ̀fẹ́ ẹ bá ti lè sọ èdè àwọn èèyàn kan ó náà ti dára wọn tọ́ọ̀bà ti béèrè ètò ìdàgbára rẹ̀ lọ́lọ́dọ̀ wọn wọ́n wà sí ìbẹ̀wọ̀n ṣùgbọ́n bí ọba dé mọ́kà tọ́ba lọ́fẹ́ jọba sáwọn Àwọn ìkàrà wọ́n jọ mọ̀ pé ilẹ̀ bàbá rí ó dé ọ̀rẹ́ ààyè. Rasul lọ́mù yẹ tẹ̀zẹ́wàj, gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó fẹ́ láti bẹ̀rẹ̀ lópin. Lọ́mù yẹ tẹ̀zẹ́wàj, kọlọ́bẹ́ nìkan pé ẹ̀fọ́ mi yẹ̀wọ̀. Láàrín Zúwìj, gbogbo ẹ̀wọ́n fi fún ni, lọ́fẹ́ wọn. Ẹgbẹ̀ lọ́dún rí Khadija, tẹ̀bárí tàbó ti fẹ́ àmẹ́mọ̀ àmà rí mara máa dà lọ́dọ̀ ẹ̀ ọ̀hun ni wọ́n bá nàbí sọ̀rọ̀ pé ìyàwó àmọ̀díjà mà ní onírọ́gọ́bà sí ọ̀ tọ́bá dé pé pẹ̀lú ojú kòkòrò obìnrin ní kẹsẹ̀ kàríjà lọ yọ́fẹ́ ìyá tó ti jùlọ bí ọdún mẹ́ẹ̀dógún lọ́gbà lọ́dún ẹ̀ ó ti lọ́kọ bí ọ̀nà méjì tó ti bí máa bẹ́ tí a lè fún ọdún ọgbà tó di fẹ́yàwó òdè bí má ní gbé ẹgbẹ́nu ṣáwà òkọ́là lẹ́bì jíjí nínú ìta àrán àti àkókò sí dáadáa tọ́lọ̀gbẹ́ ti sí fún wa ọlọ́run ti yọ̀ǹda fún lálùkọ̀ránù wípé gbogbo obìnrin tí bá wá wá ayọ̀ǹda gbogbo àwọn obìnrin rẹ̀ wọ́n jẹ́ máa wá wá ọlọ́run wa parí ti pé gbogbo ẹ̀tọ́ bá ti fẹ́ sáré sọ̀tàn lọ́wọ́. ọ̀nìtọ́ bá lákà mi dúdú ìlú mi. ìrẹ́nìkálá tẹ́lẹ̀ pàfún. gbogbo mọ́mì ní yòókù ẹ̀yọ̀ gbọ́dọ̀ pẹ̀lú mẹ́rin lọ ìkan ti lọ ní ìsinú àwọn tíṣe tọ́nù ti mí sí tẹ́ran mi pé wá sọ̀rọ̀ bá mo ní ìwádìí láti wá ní ọdámú yẹn àwọn aláàbọ̀ ọmọ àwọn ọmọ ìyá pè mí láti kò torí ẹ̀ tí wọ́n ní táà tó kàlẹ́ kórí wo níka ti dìde ní sí ewu ètí sọ fáwọn ẹni pé olóbìnrin tí bá ti háìdọ̀ lọ ọkọ̀ máa gbàgbọ́ ó ní kò sí tó ní ọmọ gbàgbọ́ ó ní nínú tó tó sọ tí wọ́n tó ló wí ẹ̀rọ sí ẹnìkẹ́ sálò wà ní ibi wà sí ẹ̀ kódà fún gómẹ̀ ah, èmi ò fún ọ̀sọ̀ olóòtújọ bẹ́ẹ̀ náà tó lè kọ́ máa tó tí ó máa láwọ̀ lóòtú ọ̀gá fún àánú nígbà tí tó tó wí tó tó wí tó tó kù ọwá mo gbówẹ̀ lẹ́yìn ẹ̀nà wà á sọ fún wa pé gbogbo tí ó wí òní olùdíjí lọ́rọ̀ ṣùgbẹ́ ìkọ́lẹ̀ ìgbọ̀ tí ìbá tí ìgbọ́ kẹ dáadáa tí wọ́n ti wí ìkánà lọ lẹ́kùn náà ti tó mo sì tánu bọ̀ sọ yóò pọ́n ní sì tánu sọ yóò Buhari mo ti ní kọ́ máa ẹ̀wọ́n rẹ̀ mo ti ní kọ́ máa yá káwọn bá ń torí tọ́líbù hákìlà wa àwọn olùdókìlì

ọ̀rọ̀ tẹ́lẹ̀ yàgá ní sọ ó sì dìgbọ́ ara kọ́dà kọjẹ́ bó ti sọ jágajàga kásáájú ó tẹ̀yẹ dáàsọ ti sọ kásáájú à nítorí ẹ̀ kápẹ́ ká mọ́ gbọ́ ó dúró jọ kọ́kọ̀rọ̀ ó sọ sí ìjà gbogbo ọdún àwẹ̀ tí ẹ̀ bó ti máa ṣe rú tí kálùkù wá sí èsì lọ́wọ́ ètò òwe ìpínlẹ̀ náà ni wọ́n wá sí nínú gbogbo ìlú àwẹ̀ ọlọ́ta náà

mo ní wọ́n lẹ́ sọ àwọn kẹta oníbẹ̀rẹ̀ ẹ̀wù ṣètọ́ ṣètọ́ nù tí ó ti bó sí nínú ẹ̀mí oníbẹ̀rẹ̀ olóòní ẹni tó bá ṣe áìdọ̀ lọ wọ́n máa kírò ẹyọ kàtà àti ẹjọ́ sọ́nù tí mo fi ní wọ́n sáàdù fóònù pẹ̀lú tí ẹgbẹ̀ bọ́ lọ́fà olóòní ẹni tí bá ń ṣe áìdọ̀ lọ ó mo ní ti wo àwẹ̀ ti islamu àbíyà àwẹ̀ mi ọláwẹ̀ islamu àbúlákọ́dá tó tó àwọn pẹ̀lú àwẹ̀ mi ní èpè kọ́ sọ̀rọ̀ tí ọba ti já àwẹ̀ islamu àràtọ́bọ́gbìyàn lè dà lórí àwẹ̀ ti ìgbàgbà ó lè fún wọn máa jẹ pàlọ́sàn Àtòrí kò lé àbí ó lè láti búrẹ́dì lásán lọ́rọ̀ fún àwọn ọmọ ọmọ ní àtúmọ̀ ní ọ̀kẹ́ tó mọ́ jẹ́ àwọn ẹ̀sẹ̀ àwọn Islam tó bá ti àwọn Islam nílọ sọ Islam ó ti wá ní ìyàgbára lé Alukùránù ní máa bá ní sọ̀rọ̀ ní Islam àtàdé tí èèyàn bá ti fẹ́ sọ̀rọ̀ ní Islam pẹ̀lẹ́nu kílẹ̀ nìyí àwọn lẹ́yìn ọlọ́run lẹ́wọ̀n máa ṣàyídà mi kún ọlọ́run lẹ́wọ̀n ah, máa kánà mi kún máa kánà sọ́pàrí ọlọ́run lẹ́yìn tí a alẹ́ máa kọ̀ tàbọ́wà lórí ní àjò ó fàyídà ẹni tí ṣe àyíkọ̀

àwọn ìyàwó ẹ̀ náà gbà òní ẹ̀gbà wọ́n sì fi háìdọ̀ gbà wọ́n lọ háìdọ̀ làwọn náà tó ń gba àwẹ̀ yìí ó ní àdíjì kan bẹ́ dà mo ní kí àdíjì ọ̀hún ó ní ìyàwó Aisha ó ní lọ́pàá wá ó ní kúnnà náà ìdílé kìí ibi tí mo ti rí pé ọlọ́ọ̀rẹ́ fún mi kí n kọ́ dá fóònù padà sí ọlọ́ọ̀rẹ́ tí ó lè fóònù ọlọ́kúnlẹ̀ náà fi ààrì mọ́ nínú títọ́ fẹ́ wí ni pé kúnná nàíìzọ̀ àwọn ní nàíìzọ̀ mo ní ajẹ́sáàdìsì yẹn ni ó ní náà ni mo ní ẹwà kàrà ó ní ìyàwó ìsàlá máa ń ṣe háìzọ̀ fi ahadi rasulillah èmi ni mo ka ní ìsìnkì sóò ní ka àtòrí tó ka lójú ayé rasul ká lè mọ ètò táṣetánù dá tọ́lọ́ bá fi rú ẹni tọ́lá fi yẹ̀ síwá àwùjọ tá a bára yìí ìbùkún ní o ká mọ́ fi ojú orin fún wa aláwọ̀ àpá àti wọ́n gbéra wọn sórí gbogbo kálámà ẹmọ bíá àwọn àpá àtàwọ̀dá tún wá ìmọ̀ tí wọ́n gbà wípé ogun táwọn bá tún ti tí wọ́n ti gbà wípé táàsọ lónìí kò túnmọ̀ pé ò lè yí padà lọ́la ilẹ̀ àwọn àpá àtàwà ní tí wọ́n gbà pé tá a bá ti rí bí tó ní ìwùjú èyí lónìí lọ ilá ń ṣe nítorí pé bẹ̀mí wá mọ́ orí ẹ̀ láwà nítorí pé ilé òye wá òun ló tí ma wá bá tẹ̀síwájú taari míì tí ọkànta ìtí ń wa ájú wa wá ó ní ìyàwó kásán ààwẹ̀ wé pàwà láṣẹ àgbà mọ́kànlá ti kọ̀rọ̀ rálé ni o program 30 minutes ní orí television ní òjò mẹ́ta ní orí sọ̀rọ̀ ìjọ mẹ́ta ọ̀rọ̀ rẹ̀ sí ọ̀rọ̀ jí mo lè fẹ́ ẹnu tí ẹ̀yọ́

nígbà bá tó ní ẹ̀kọ́ ní kẹ́ tó máa bá wù ìyẹn sọ̀rọ̀ torí ó ní ẹ̀rẹ́ jẹ́ kí ló mú ẹgbẹ́ fóònù rẹ̀ tí ẹnu rẹ̀ sí àmì tí mo fẹ́ mo fẹ́ ṣe fún ẹgbẹ́ fóònù rẹ̀ tó tó lè fóònù wúwà tó mọ̀ sọ fóònù náà pé ẹgbọ́dọ̀ tí wá sí mi ẹgbọ́dọ̀ nítorí wípé ọjọ́ ayé onímọ̀ ọjọ́ mẹ́rin ni ẹ̀yọ̀ kan mẹ́rin wípé jọ́sẹ̀ téèyàn náà kó mọ́ jùlọ tí ní ṣe bí ìgbà tó mà ọjọ́ ìsinmi onímọ̀ ni onídìpọ̀ máa fòrò ara rẹ ọjọ́ ìsinmi nù yóò mú ìsìnrà ní ọjọ́ ìsinmi ni èyí tá a bá débẹ̀ tá a fi yàtọ̀ ọ̀rọ̀ ẹni wípé a ń sọ ìdáhùn ẹlẹ́kẹta ọdún ìdáhùn ẹlẹ́kẹta torí àpọ̀ àti ibi tààlù mo ti yà bẹ́ẹ̀ náà díẹ̀ díẹ̀. kí ló ní tọ́lọ́wọ́ òfin rán ẹ̀yà alápàndẹ̀dẹ̀ ọ̀rọ̀ ìbílísì mọ̀ bá débẹ̀ tàbí yà lọ jìnà tó báyìí ọ̀nà tí ìbílísì gbà dé sánmà tẹ̀bárántí òlàbábọ̀ nígbàtí mo gbọ́ ọ̀tà arán mi sí àwọn ìkórìtà bíi mẹ́ta ìdítọ́lọ́wọ̀ òfin rán bá bílà ní wípé ọlọ́mọ ń lo ìran míì tí èsè èèyàn ní gbogbo ọgbà tí bá sọ́mọ nìyàn lórí ayé tó pé yàkúlù láàrínláà gbogbo ọgbà bọ́yá wọn ó sì sí àtúnkè

kọ̀sẹ́ni tó fẹ́ gba kàábà lọ́wọ́ àwọn kèfèrí sẹ́ni pọ́nà yẹ burú débi wípé àbútọ́lì ọ̀nà sí habasha nígbò ó débẹ̀ ọba habasha rò wípé ọmọ bẹ̀bẹ̀ kàábà táwọn fẹ́ wá mú ìdí ọ̀sọ̀ fún wa ni wípé òun ọ̀wá ṣùgbọ́n torí àwọn ẹran tí ó ti gbà nínú ìlú yìí ìlò wa bẹ̀bẹ̀ fún láti wá gbẹ̀rẹ̀ wá padà kéèsì kàbà mọ́ bá wá lè ánà lè lè báyìí ti rọ̀bá ń yàrí ìdí ìfì bá ti kàbà wá ní wípé lè lè báyìí ti rọ̀bá ilé tẹ́ẹ̀fẹ́ wá wó ọlọ́lọ́wẹ̀ yàmí ààbò rẹ̀ ọwọ́ ẹ̀ lọ́wọ́ àkọ̀kàwá tọ́bọ̀wù ó lè jẹ́wọ́ bọ́ bá sì kú ó lè má jẹ ẹ̀wọ̀ tọ́wá jẹ owó ṣùgbọ́n 77 lórílẹ̀ ayé màláyí million èèyàn níbẹ̀ lórílẹ̀ ayé yàmùlú nẹ́lá ìlàhà ìlàlá tí wọ́n wílá ìlàhà ìlàlá ọlọ́wọ́ ń wò wá rán bọ́yá àwòlé ìrùn níran láti káwọn kan wá tí wọ́n ti dìbò ọ̀tọ́ pàdé olówó bíbí ìbìlì ìsúnṣe bí òkè ọ̀run toró ilẹ̀ ayé lọ́wà nínú àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ gbé wípé ibi tí ń gbé jẹ̀dáìlì èyí tí mo ti ń ṣiṣẹ́ lọ́dẹ̀ ẹ̀lẹ́pẹ́sẹ́ jẹ̀dáìlì ti ń bẹ lónìí ni torí bí kan bẹ Algeria tí wọ́n pè ní jẹ̀dáìlì ṣùgbọ́n nínú ìpìlẹ̀ èdè ìdáwọn ẹ̀ ní jẹ̀zíra ní erékùsù ilé ọ̀gbẹ́lẹ̀ tí ń bẹ nínú omi òun là máa ń pèlé lè lábáwá ní jẹ̀zíra island òun ló jẹ́ jẹ̀zíra bọ́yẹ́ wọ́n ní tí kìí só kọ̀gẹ́gẹ́ tàbí kọjẹ́ wípé kọ́ mọ́ jẹ́ léyẹ nítorí pàwọn náà wà ní wọ́n wà ní island òun nàìjíríà náà ṣe jẹ́ èdè tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà ń bẹ̀ yìí wọ́n balẹ̀ jẹ́ ọ̀sẹ́ni kẹta lórílẹ̀ ayé tọ́fẹ́ tó ṣe ọlọ́run àmàlẹ́kà pẹ̀lú wọn lọ́jà wọn ìbìlísù wà nínú sàbáyá ọ wà nínú àwọn tí a kó lóògùn tí a kó òun ló wá sí Adam àdábì Adam alẹ́sọ́lá àrùsọ́lá ní a fi jọ lórí gbà ìbìlẹ̀ ìsùtá sọ yìí oríṣẹ́ tọ́ ọlọ́run fún kádàrá lórí àwọn èèyàn kan pé wọ́n wọ̀ná nítorí pọ́ bá wà yìí a máa ti ọwọ́ wá ẹ̀dá kan tí ó gbé gbogbo àbúrú yẹ lé lórí òní jẹ́ ìpìlẹ̀ ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́ tó gbélé lórí àkọ́kọ́ ọ̀gá tí bẹ lọ́dọ̀ ti ẹ̀ tọ́lọ́ fi sáré tó fi sáré tí bí rí tẹ́yẹ ṣe òun ló fi lé lọ́jọ́ gbogbo ọmọ èèyàn tí máa nínú tọ́lọ̀ ń fi rú ẹ̀dẹ́ tó rọ̀ lọ́wọ́ láti ti lẹ́yẹ̀ ọlọ́run ti gbèrà ẹ̀kùn ìdẹ́bì máa pàpá yìí fún fún aláyà ìlọ́wọ́ máa yọ fún àwọn ànẹ́bì ọlọ́run gbogbo àgbà àtúnwò ní bá fẹ́ gbàṣẹ́ lọ́wọ́ àwọn ànábì ọlọ́run ọgbọ́dọ̀ sí gbìlà nínú ẹgbẹ̀ tí ó tó bá ti wà mẹ́ àtìdánù ọ̀sọ̀ fún wípé ọmọ àyà torí ìròyìn tí ń bẹ ẹjẹ́ fún aláyà kan táàbì ní ẹwọ gbọ́nà tó bí ìgbàtọ̀ fẹ́ sọ́rọ̀ onírọ́bì líma àdìwá ìtàní àdìwá ìtàní ọ̀sọ́ wípé òun òun parun tẹ́gbọ́n tọ́bá sọ gbọ́nà pé pẹ̀lú wípé òun ti dẹni parun a mọ̀ pé ìtẹ́ríbá bẹ̀lá rẹ̀ kò sí tẹ̀lé lára ṣètọ́ ìfífọ́ bọ́lọ̀ ní tó fi wá àjọwẹ́ta ní pẹ̀lú mọ́ oṣe mọ́ oṣe sọ̀rọ̀ lórí burú lórí ládàbí ẹ lè rí ládàbí lẹ́ni tí wọ́n ẹ̀jẹ̀ ṣètọ́ ní bá bẹ̀lá rẹ̀ ó lè jẹ́ àpá ẹ̀jẹ̀ lè rí ládàbí mọ̀ ń gbà sọ̀rọ̀ ẹ̀yẹn náà wọ́n fi ó lè pẹ́ láàrin ìbẹ̀ àtọ́lọ́ lájọ́ sí pàdé ọmọ yéṣu torí pé ṣe tọ́rọ òní kí ni kò ní ládàbí ó lè wí pé àbàyí sọ̀bọ̀lọ̀ ìwọ dájọ́ ọ̀sọ́ ti ẹ̀tọ́ lọ́wọ́ kò kú òní nú ìrìn àṣetọ́ olóòmà bọ́ tí wọ́n sọ pé apàtẹ́ ẹ̀rọ tuntun ní ayé ọmọ rọrùn wọ́n tí wọ́n dá fún ọ ìdí òkúrú tó lẹ́yẹ apàtẹ́ ẹ̀kọ́ jáde ọmọ yìí rọ́bì bí má àtàkùnwẹ́ ìsẹ́ni ó ti wà lọ́dọ̀ tàwọn mùsùlùmí náà àwọn ìlànà àwọn àfáà àwọn mùsùlùmí ọ̀fọ́ àwọn náà ti kọ́ àṣetán nínú sí bẹ̀lá rẹ̀ ní ìdípọ̀ lórí ọmọ tí lọ́rọ̀ àṣetán tó ló ní kàtà àrùn ìdí bẹ̀lá rẹ̀ tẹ́fì mọ̀ wípé kèé ṣe ń tí ẹni tó yẹ kọjẹ́ pípọ̀ lè yọ́ máa tẹ̀lé lórí gbogbo àlámàrí ẹ̀ kámọ́kù lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ní àkọ́kọ́ ṣètọ́nù yìí kò sími ó sì ṣiṣẹ́ ní gbogbo gbà kò sími ọlámọ̀ gbogbo tí máa kò ṣiṣẹ́ ó sì lè lékẹ́ tí máa ń kọ́ wọn wọ́n tẹ̀sí máa ń ká jẹ́ àjọyọ̀ bá mi níjọ́ mi tàn kọ́rọ̀ èsù sọ dáa mi a inú tí máa sọ fún wa yóò rú fún wa pé adàmìyà gbogbo ẹ̀tẹ́ ẹ̀ ń lẹ́tẹ̀ ẹ̀dí mu ẹ padà lẹ́yìn ewu ẹ pọ̀ sọ̀ kan tí ọ̀dà lẹ́sẹ̀ ẹ̀dùn ní tìmí sílẹ̀ lọ́rọ̀ gbogbo chance tẹ bá rí ẹlẹ́kẹ̀jì ló ti máa kọ́ ni gbogbo chance tẹ bá rí òní ẹ̀ máa gbogbo jáǹtẹ̀ bá rí olè ẹ̀mọ́ ọ̀làfisọ̀dé àṣìtáni mọ́ ní olóòlò débi wípé ó lò lọ́dún ẹni tó ríra rẹ̀ wípé orí ìlànà ló wà àṣìtáni olùwà mọ́ ló jẹ́ àṣìkò tó máa sọ fún wípé púpọ̀ pàtàkì ẹ̀sìn yìí ìkan ní ìjẹ́ bá sọ fún bánàbí sí àṣàbí sí èso ọ̀rọ̀ máa sọ fún wípé ṣé kò sí pọ̀ láì láti fi wípé ọmọ tó fi dáàbòbò ẹ̀sìn mi irú wọn ni wọ́n wà máa sọ wípé rárá ẹ̀sìn làwà fẹ́ máa ṣe tẹ́ bá sọ fún wípé ànábì oorun ní lọ́sàáwẹ̀ èso wà máa sọ fún wípé ọlọ́wọ̀n ní jẹ́ láti wọlé ọlọ́wà ọlọ́wọ̀ lè jẹ́ wọ́n ìsàbí ìsìnbọ́ wọ́n sọ̀rọ̀ gbogbo àwọn sàábà tí wọ́n máa rìn wọ́n wí fún ọ̀wàdòdò ìgbéra tòrókò wípé ìlè jẹ́ ẹ̀kọ́wà pé àwọn olómi gaba ní ṣe ṣékòwà tọ̀tọ̀ tìràjìdínà àṣà náà wí asájúta nínú ọ̀rọ̀ ṣẹ̀rí àti àdúgbò báyìí ó nìyẹn inú méèyàn lọ gbogbo ọlọ́ọ̀ká ẹ̀kọ́ ó sì ní ìwé ìtọ́ka méèyàn bá ń fàgbà fún òfin rẹ̀ ẹ̀jẹ̀ ló kù tàbá fà ní pé wọ́n gbádà afẹ́ni tó kù tó kù kálùkù olókù kásọ̀ wípé kéèyàn lú kọ́tà kásọ̀tọ̀ tọ́yájú ọ̀gá tó sì máa ọ̀gá ọ̀pọ̀ sí yóò wà sọ fún wa pé ọ̀tọ̀ ní pàtíwá ọ̀tọ̀ ní takuwa ọ̀tọ̀ ní pàtíwá ọ̀tọ̀ ní kíni takuwa èyí dáhùn pàtíwá ní pàtíwá tí wọ́n ní ní ṣùgbẹ́ ìtawọ̀ ọmọ lò takuwa lámọ̀ ọjà pàtíkọ́yà tákúwá òòrùn pàtíkọ́wà ọmọ ìpáwọn àwọn àpàábà tí wọ́n gbà ní ìyẹn lọ́dọ̀ àdábì àwọn tó hálà lẹ́bí kan tó lórí lọ́tàwẹ̀ ẹ̀mọ́ tí ó tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ ìtàkùn ọmọ ìlú àtàkùn àbí kọ̀rọ̀ ọ̀dá lè jà lẹ́nu ẹ̀ tó túnmọ̀ sí ṣẹ̀tọ́nù máa ń tí ọmọ èèyàn lójú ọ̀nà ẹ̀sẹ̀ àti máa yọ wọlé sílá nítorí àti sọ́nà Amin. nínú ọ̀nà àṣetọ́nù tẹ́lifí wọn tẹ́rẹ̀ gbogbo jáde kejì lẹ́fún yẹn ọba fi ìṣẹ̀lẹ̀ kan sí àkọọ́lẹ̀ pépé ọlọ́pàá wọn gbogbo ẹ̀ lọ́jọ́ kan ọba tó kó wá lọ ma wá lọ wọ́n ní bàbá arúgbó kan níbi ilé àlàpà tí ń sì bá dàbẹ̀ ìṣọ́ àṣìṣọ́nù wá wọ́n olùgbé tó dúró tọ́pàá ó ti lanu ó ti fẹ́ wú ìṣùwá sọ fáwọn ọmọ pé ẹlọ wá ìdí wá ìdí lálá wọ́n ní kí láti ṣe ọlá rọ̀rọ̀ yìí ẹjá lọ rọ̀ láti inú ibi tí bàbá wọn wá láti inú tó bá ti ẹ̀fẹ́ owó ẹ̀yìn kọmọ ò sí inú láti pa bàbá yẹn àwọn ọmọ ogun ní kúrò lábẹ̀rẹ̀ tẹ́ẹ̀

àwọn olówó ọjẹ́ kámọ̀ wípé kọ̀sọ́nà sáṣẹ̀ dáwọn èrò kíkọ ọgọ lọ́nà ọgọ́ lọ́nà ẹ̀sìn mi ò fi ní fún wa ká sọ wípé a ń sọ pé ọ̀nà wo làṣì dáwọn ìgbà àwọn ẹni àwọn dáàbò nínú ẹ̀kú jẹ́ ìmọ̀ fún wa síbi tí ó kú sí bàbá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ìdákéjì ìmọ̀ ojúpọ̀nà kan tó tóbi tí ìfẹ́ wọ̀ ní tọ́rọ àwọn alìmọ́jáde bẹ̀ ti ilé àlá ìmọ̀ ọ̀gá ńlá lè pé iyì ni òun lẹni tí ọ̀mà náà fi ń gbé àdìrí láàrin wọn òun ló náà fi ń jókòó lórí àga torí pé yìí ni gbogbo èèyàn ní sí fẹ́ pè é márẹ̀ kódà tẹ́yìn ó tóbi sọ̀rọ̀ ẹ̀ lórúkọ ìmọ̀bí kéwúlérè àwáwo kéwúlérè alùpùránù gbà gẹ́dá olè olè àbájá àkà ọ̀yẹ́jú èrè wọ́n láwọn àmì gẹ́ rẹ̀ nítorí pé mọ̀ níyì òkùn kéwú ọgbogbo òkùn bí ẹ̀bà bí lápò ilókúnlókùn kò sí kéwẹ́ ṣẹ̀rí pé àdánwò ní torí pé ìmọ̀ níyì gbogbo ìrẹ̀lú ìmọ̀ fẹ́ wọ́n pè wọ́n Olàwọ́ lẹ́bìnrin ní kápọ̀bì ìlú ṣàrà. Bá a bá ń sọ̀rọ̀ ọmọ tá a sọ kẹ̀kẹ́ mọ́, ó ti tó ní ìyí mà. Àyẹ̀dà ń kí máa lè sọ̀bì. Àyẹ̀dà, ọkùnrin máa pàpẹ mọ́rẹ̀ pípẹ̀ tí ẹni tí ò ní máa pè má rẹ̀ kó ní mímọ̀ lòun ọjà máa pè kàyí ìmọ̀ wọ́kẹ́fà bèèrè jẹ́ ní àìbá ó tó lánàá

sáàkì òfèrí bá pa ẹran sẹ̀gbọ́lọ́dẹ àgbọ́dọ̀ jẹ́ tí wọ́n dákọ́ lọ́sí mọ́lábí kàrùsùmọ̀ láwárí àdéyìn ọlọ́run gbogbo sí wọ́n dákọ́ ọlọ́run sí ọlọ́run ẹ̀gbọ́dọ̀ jẹ́ ọlọ́run tó lè pẹ́pẹ́ kèfèrí torí pọ́ pa ẹran ọ̀dákọ́ ọlọ́run sí ọlọ́run àgbọ́dọ̀ jẹ́ ọlọ́run wá ní kẹ́kùlù mọ́ àdàm ajáta kọ́lẹ́kọ̀ọ́ ẹ̀wù tí màá dáadé táàrè táàfì máa kọ́ táàfì máa kọ́ ìmọ̀ táàfì kọ́ ni wípé ìdàzújìlá yẹ zẹ̀jẹ̀ táàbá jẹ́gbẹ̀ máa pẹ́ lọ́mù yọ gbọ́jà jùlọ yọ lọ mọ́ ẹ̀ wọ́n ìdá akàdà tọ́bá pẹ̀rẹ̀ yẹn dé ẹwà rẹ̀ tẹ́bá ti wò tí ọ̀ jẹ́ bẹ́ ẹ̀yìn ló mú fún un ọlọ́ọ̀ni sábìlà ẹ̀dá fún ìdánlọ́sí ẹ̀yìn kájápanu kí ló kó ìbájá torí ó nímà ìmà ó nímà ọlẹ́kọ̀ọ́ olókó ìbájá tó fi fẹ́ràn wá fún wa tọ́lọ̀ fi ní adápọ̀ òun ti kàlẹ̀ kí ní bí èèyàn tí ó nímọ̀ tó jẹ́ kẹfẹ̀ rí pápá ọlọ́ọ̀lú ẹ̀wọ̀n àdínúkà ṣe ìyáwó àgbàfà àǹkà àṣíyá. Yóò mọ́ bá lọ bẹ̀, mọ́ bá lọ, ọba bẹ́ẹ̀ sọ bá pẹ̀lú mi. Ibi tí wọ́n bá lọ lọ, wá tẹ̀lé mi. Ọ sọ fún wa pé ìmà ìjì ni. Ọ̀sọ́ ni, àlejò kò sáyé. Àlejò kò sáyé bí láàmàlì, láti tàbáyé wà láàmàlì, mm-hmm. bá mẹ́rin àgbà olùsùgbọ́gbọ́ bèèrè àmà ìgbà tí ó jọ́sọ̀ omi tí èèyàn bá lù láàá

ẹni tọ́lọ́ ń bá lè wí pé ìròyìn tí ń jẹ́ mà tọ́ba mú wá ní pé tọ́wà lálẹ́ méjì ni ó kó pọ̀ tó ń tí ó fi pé yóò máa sọ̀mà lẹ́nu yóò sì máa ṣe ní ìsẹ́gbẹ̀ẹ́ òní ó fi pé àhá. wàmẹ́sì àmìnì. ṣùgbẹ́ni tó bá bá yẹra kó o níbi iṣẹ́ fún mà. bàhúwà ìmọ̀rún àwùjá máa ń. àbá ní ìdí ẹgbẹ́ ní ìmáàrú kẹ́tẹ́kẹ́tẹ́. Torí pé kẹ́tẹ́kẹ́tẹ́ náà máa ru ẹrù díà, lẹ́bí ẹrù díà lé lórí. Bàlá yà kí ní máa náà àmì. Ìjẹ́ ẹgbẹ́rẹ lórí òkú

kama sàwòyà àṣìtánù gbogbo ọ̀nà àmọ̀ ọjẹ́ káwọn kan máa pé ìmánlójú méjì inú àtòdé ètè ìsúní ìmọ̀ èyí dáwà ìmọ̀ èyí ìmà tó ń jẹ́sẹ̀ sí wa mẹ́rin lónìí kò lójú méjì ojú kó mú òwe ìmọ̀ fáwọn èèyàn bí àwòrán ọ̀mà kalẹ̀ fún wọn pé olójú méjì ọ̀nà ọ̀nà tí ìgbà wọlé ni ọ ń jẹ́ káwọn kan máa dáàmà pé mà ní ojú méjì ìwọ̀n olójú méjì ẹyọká olójú tó ní ká mọ́ sọ wípé àwọn bí èsù tàwọn wọ́n ní kẹláàmùlá ọ̀rọ̀ ọlọ́run wọ̀rọ̀tún rẹ̀ àtọ̀rọ̀ òjíṣẹ́ gbọ̀wọ́ ìrún làkùnìyà ojú ta lásán táwọn òfìgbónà òbí jáde nínú àwọn tí sùn látòfin lórí yàmẹ́ wọ́n ní tẹ́yẹ̀ bá malẹ́ òkú òjí màmàdájú òdí ma àmàdájú elé ni wọ́n mọ́ fi ń tẹ́yàn tí a bá lọ sọ bá àfáà sọ pé àfáà rẹ̀ lọ́yìn ní gé fún lọ́yìn ní gé tí ìjọba sì ní sọ fún wípé wọ́n ti sọpá pé máa tẹ̀sí wa yóò ní ojú méjì wọ́n sì jò yá pé èsù ló ti wọlé tọ̀ yìí nínú ọ̀nà tẹ́sù gbígbà wọlé mọ́jà lójú ọ̀nà ìmàtàbá ìmàká oníkéyàn sọ pé ìmá ní ojú méjì wọ́n wá gbà wípé alùkọ̀wọ́ ti ìyẹ̀kì níyà wọ́n bàrà hìlù ní àkíyà ìdómojúwà tó dájú wọ́n níbi tẹ́ẹ̀tì ní fi ilmi fàtàwà ìmá bí ọpọlọ philosophy máa ọpọlọ máa yí kẹkiri wọ́n gbà pé wọ́n máa sábà ní ó tó kún wà ṣíṣe tọ́ọ̀lù tó fi bí ọ̀nà àmà má wọn tí wọ́n fi wọ̀ pé lọ wọ́n gbà wípé lẹ́yìn ìmọ̀ ti bàtí ní yìí káṣùmẹ́ tọ́lọ́wọ́ máa ti pàdé àrùn kankan fún yà gbogbo ẹni tí ọ̀bá ti ní irú káṣà bí ilé mọ̀gọ́ ìlú kò ní bá sí ní kódà ní wọn ní ẹ̀mí mi bá mi sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ọba sọ̀rọ̀ àrọ́bì látọ̀dọ̀ ọba rẹ̀ ọwọ́ ní àwọn jáǹsì agá àjẹ́ ìlọ tọ́rẹ́ mi tèmi ní bá mi sọ̀rọ̀ látọ̀dọ̀ ọba tèmi iṣẹ́ yìí ń gbọ́dẹ̀ bí ti lọ́rùn ti lẹ́yìn orí pé ìmọ̀ òní ojú èjì ìdí ẹgbà lẹ́nu àbóòrérà tó gbà lẹ́nu àrẹ́bì ẹnìkan gbà lẹ́nu àbóòrérà ṣàkókò lẹ́nìkan náà pé ti buhari ó ní ní ṣùgbọ́n títí wá tààtà ní ẹ̀bí nígbà wá sọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run èṣù tí máa fi kọ wọ́bọ̀ ìyẹn àfáwà jùmẹ́ ó ní Abu Sulaiman Ad-Darani àwọn tí ó gbà wípé ìmà òlójú èdìjú tọ́lọ́run àtìsíṣẹ́ ẹ̀mí òní onírúgbọ́mọ̀ yẹ́kọ̀ọ́ àfikọ́lùbì àwọn táṣìtánà ọmọ bàdẹ̀ náà kàtà nǹkan mí ilé wà nínú ọkàn mi kú ọmọ rò pé kí ni ìdájú ẹ̀ tàbí táwọn èèyàn gbé wá tí ma gbé kiri inú ọkàn àyẹ́ àmà fọ́kọ̀ ọjọ́ fẹ́lá àkùbálà èmi ẹgbà e gbogbo tí mọ̀ bá ń gbọ́ wọlé ìlàkùsà ìdẹ̀ ó dìgbà bàbá tó rí ẹlẹ́rìí méjì àdìlẹ́yìn tó tó rí wọ́n wá bilé rẹ̀ kí lẹ́lẹ́rìí méjì tó bí máa gbé máa wọlé lọ́dọ̀ tí ẹ tó sọ déédé onídàáni àlẹ́kìtàwò wọ́n sọ́nà ìmànìyẹ gbogbo ìmà tó bá ti gbé èèyàn kúrò lójú ọ̀nà méjèèjì yìí ìmà tẹ́sù ti sékéré lọ́wọ́ sí ìfọwọ́ sí àfọwọ́ àbúzẹ̀ oníṣẹ́ ẹbára nìka ó ti yàmì kàràmà tó lóò ti rí kásàfí kàràmà ti dé yẹ̀tàrábà àfihàwà kódà tó tẹ́ ìfẹ́ sórí atẹ́gùn tó jókòó rúbẹ̀ ti yẹ náà alùfà wa ní fàlà àtàrísà rúbì ẹmẹ́jọ́ ọ̀sán yẹ̀rọ kò sí tẹ́sù ẹmọ́jì ọ̀nà jẹ́ ajẹ́lọ́pùpù kẹfà àjìdúgbù ẹwà máa wò ó ibi tẹ́ ẹ bá bá ìdàlà àmọ̀ níbi àti ibi tẹ́ ẹ bá bá ìdàlà àì àti níbi tọ́lọ̀ ní àgbọ̀dọ̀ sí oníkẹ̀ẹ́sù wa wàhíbùn fẹ́ kí èsì kọ̀bá àmà dúó lórí atẹ́gùn lẹ́ni tí ọyẹ̀ náà bí lábẹ́ ẹmọ́ ti rúkú èèmọ̀ báyìí gbogbo ìgbà tó bá irú wọn àkùránù jẹ́ kankan débi òkè irú mi tẹ̀lẹ́ta bí ti ẹ̀rí ẹ̀sẹ̀ wa àṣetọ́ ọmọ kó mọ́mọ́nìyàn bọ́yá lójú ọ̀nà ẹ̀sìn ìtàìmọ̀kẹ́sẹ́sìn tí ó fi ma pé tó ń sí yẹn ní sọ́dá ẹ̀jẹ̀ mú díẹ̀ mẹ́ àpójúwé bọ́yá nínú ẹ̀sìn wà kámù láti lọ àdìyàn ṣètọ́nà a jókòó bẹ́ẹ̀dìyàn tọ́fẹ́ wọ́n ọfẹ́ tó máa sọ kódà ẹlòmí ọjọ́ ọdún àrùn kọ́ bọ́mọ lọ ju kí àníyàn ọmọ lọ ó lè fẹ́ wọ ọ̀run ti bá máa mù tí ó ó lè tó ní ṣẹlẹ̀ ìdá ìmáàmù ti ṣe. Kódà ó tún lè dá akọ́lẹ̀ ti ojúkọ̀ nà káfí sáà sẹ́kùn bí máa ń wúyàn yẹ àṣẹ́tọ́ a máa múyàn lójú ọ̀nà àmàtótó ẹ̀ tẹ́yàn máa ṣe yẹ méjì sáré pẹ́ átà lórí aṣọ sí ìyàwó kódà báwọn àfẹ́ẹ̀sì sọ fún mi wípé ipò tásọ rẹ̀ wà yìí ọbàdé fìkírù ó lè tó máa ẹ̀ṣùwọ́ máa tún sọ fún pé kò dérò ó ní kàdíjì fún arábìnrin kan wá bá rọ̀ tó lùsọ̀ sálà ọwọ́ láti kẹ́ ìyàwó ma lọ onírẹ̀ òjíṣẹ́ ọlọ́run ìpẹ́ lánà sọ̀rí ìlànà sí ọ̀nà kẹta àmọ́ lọ ma wa mútìnà àgbàrá ọ̀nà yìí lọ fàkínkọ̀ nípa ìtàtàrọ̀ hàmì táà ti tẹ̀mọ́ tó tó táwà lọ bàtá sí bọ́yá sọ́wà ọgbà tàbọ́wà náà fẹsẹ̀ lébi irú àbàtà yẹn kọ́ àdábìnrin alẹ́sàbájá àtọ̀rí ikú ṣe tẹ́ bá ń lọ lẹ́ẹ̀jẹ́bì kan lọ́dọ̀ sí tẹ́ gbogbo ẹ̀ náà lọ́dọ̀ sí lé bàtá sí tẹ́ẹ̀ ní kan èyí tọ́jọ̀ sí bẹ́ẹ̀ wọn kò jùmọ́ ẹwọ́n ó ti ti nẹ̀kù bá tó ẹni tí èsù tí ó wà lórí ìmẹ́ yóò tó múlé yóò sọ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀padà nílọ pàṣọ́lù ní bàbá kọ̀ òyìnbó tó kí lẹ́yìn tánàbí sọ̀rọ̀ ìjọba ọkọ̀kan wá tàlẹ̀ ó sì múrọ̀ ọ̀nà wọn wà ṣùgbọ́n lórí táì màkàn dà láàmú yóò tó máa jẹra rẹ̀ yá nínú àdìsí tí abdọ́là fún ọmọ sọ́rọ̀ tọ́gbà wá ó ní kúnnẹ̀ láti tàwádà àwọn ìtẹ̀lẹ̀ sàrùwàlá mọ́ mẹ́lùmọ́ọ̀tẹ̀ bọ́yá látara wípé àwọn bàtà àwọn àtẹ̀lẹ̀ rẹ̀ pọ̀ àwọn àmẹ́sẹ̀ wá tẹ́bù ní ìfọ́mọ́ a ní padà lọ sí àlùbàlá tí a bá sọ fẹ́lú mi nítorí ìmọ̀kẹ́ tàbí ṣẹ̀tọ́n tó ń fẹ́ bẹ̀ẹ̀sẹ̀ jẹ́ fún lọ́sọ̀ ìgbéra alìkúnà sọ rọ́dí ọmọ tààrà àrùn káàkọ̀ 15 minutes ọlọ́mọ tàbí lọ́kàá قبل تلقيا ركعة وضوء o دخل المسجد أسوة مساجد فصلى أكل قومي ولم يغسل رجليه قد سفوا ẹsẹ̀ rẹ̀ padà máa tí wọ́n bá mú ilé ìwà pàtíwá ara wọn tí wọ́n gbà pé èsù sọ fún àwọn pé wọ́n mẹ́rin ìgbà tọ́lẹ̀ sí lọ ẹ̀rí gbogbo tí mọ̀ kálẹ̀ mọ́sọ́tà náà bí mọ́sọ́tì abẹ́lá fún mọ́sọ́tì alì ta ló lè mọ̀ pé ta ló fẹ́ sọ fún wa tí ó sọ fún wa wípé òun mẹ́sì ìdàwó èèyàn wọ̀nyí lọ àwọn tó lọ́n subhanahu tó fi àwọn lẹ̀mí wọ́n dájú nínú gbogbo ẹni tí bẹ̀rẹ̀ àwọn dájú níbo làwọn wà sí wọn tí wọ́n fi máa fún wa ní ìdájọ́ ẹ̀sìn wípé nǹkan bí tọ́dá ju ìta ṣàgbọ́rọ̀ àwọn sàábà rẹ̀ wà lọ́lá sàárà àlẹ́yìn ọlọ́mọ àmà sàwọn lẹ́sà fún wa jésù bá ti nàbí fáwọn ní kún wọ́n bá nàbí lùgbà wọ́n lè kọ́ ọmọ ti dìínì kún ó lè gbẹ́sì dúró fún wa àti gbígbọ́lọ́dọ̀ alì agbọ́lọ́dọ̀ àbúrú àbúrú àbúrú mọ̀tòrò pé táwọn bá

ọlọ́run bá yọ sí wọn. nínú ojúmọ̀nà tí ṣètọ́ ti máa ń gbà wọlé kíyà pàápàá tí èèyàn bá jálá ìwọ̀ká tàbí tí ó ríra rẹ̀ pé ẹlẹ́sẹ̀ pàtàkì ló mú pọ̀tọ́lẹ̀ kan òun ní kẹta àsọkó súnmẹ̀ wíwé ìsìnkọ̀ sáájú náà kódà fáwà bàbá wájú mọ̀tọ́jẹ̀

nígbà baba, bàbá tí wọ́n iye iye ọ̀nà tí ṣètọ́ tí ma ń gbà múyà wọ́n a gbogbo ọ̀nà ìta àmà súnà àwọn ìwé nínú èyí tí wọ́n mú wọ́n nínú ẹ̀ ní ibi pàtàkì a bá ṣẹ̀fà tí wá fún mùsùlùmí kó lè fi bàtà rẹ̀ kírun lọ́pọ̀ àwọn olùbìlà níbi bàtà kírun àwọn àgbọ̀ sí àbáyé kátìkàtì wa kódà mo ti bá ọ̀kà sí ìmọ̀ òtó nǹka lọ́dọ̀ wọn ti jáàlì tí ṣètò ọdún lò láti fi búkà kódà ìrúta kíjọ́ ìrún òkú ní ìtagbàgbà láti kí wọ́n á bọ̀ nígbà tí ó náà lọ́wọ́ àmàmì àbáwá nínú gbẹ́gbẹ́ olùgbé ẹ̀sùn bàtà ń jẹ òlẹ́gbẹ̀ olùgbẹ́ ọdún kí ló wà olùgbọ́ ọlọ́ọ̀dẹ́ àdúgbò ẹ̀kùn tí mo sì lọ́wọ́ àmà àgbàgbẹ́gbẹ́ àkùrọ̀ àmì olùgbò mẹ́sìn ọlọ́ọ̀dẹ́ ní ìwọ̀n sáà ìnáka bílúwádìí ni mo kọ́ dá sí tún wá. Wọ́n máa ń tẹ̀lé méjèèjì torí pé ìnáka bílúwádìí ni mo kọ́ dá sí tún wá. Àyè tọ́mọ́ lọ wáyé. Lórí tí orí yan ló yan àti ìgbọ̀dá wáyé náà, mo dá sí tún wáyé. ni ibi tá a wáyé náà tá a fi bọ́ bàtà. Àwọn oníbọ̀yà sí torí ilé òní kò tó lẹ́nu wá kọ́. Torí o tó lè rí nígbà àgbà pé ká máa bọ́ ní wípé àtìtọ́jú ẹ̀ ẹgbẹ́ tí yọ̀bá yàpá kò lè mú bàtà ó ní iye owó tẹ́lẹ̀ yìí bá lọ àbí ẹ̀kọ́ tó àwọn mọ́sálásí tí wọ́n sùn lò bí èpè lásán àwọn ẹ̀sìn mọ́sálásí tí wọ́n fi táìsì báyìí òun ló fi tá a fi ń bọ́ bàtà wa kì í ṣe mọ́sálásí tí wọ́n fowó rọ̀gbọ̀rọ̀ fúnra ẹni tí wọ́n tẹ́sí tàbí kápẹ́ẹ̀tì tàbí rọ́ọ̀gì tọ́wá ti gbé bàtà lé ìyẹ̀kọ́ ìlópi tàbí bọ́ bàtà súnẹ̀ tí wá ní káàkiri bàtà kí ó jẹba ti pẹ́lò mi ìṣọ́ṣọ́ fún wípé ọgbọ̀n láàrín kódà yọ́ gbà pàápàá mẹ́rin sùn sí yọ́ gbà pàápàá mẹ́rin sùn sí ilé tí mo bá ní ma dá sí pé ọ̀yẹ́yàn rìn lọ́wọ́ àbẹ́ tí ó sì kí níkan nínú ọ̀dà rẹ̀ ó ní sí ó sì lẹ́nu mọ̀ lẹ́nu tẹ́lẹ̀ ó ní lọ́rọ̀ ó ní níṣẹ́ nínú tẹ́lẹ̀ ẹ̀ pọ̀ lọ́wọ́ àdẹ́bí sọ lọ́rọ̀ ó sì tẹ́ ó ní ẹ máa kírun yín pẹ̀lú bàtà yín láàrin orí

ní àálì ló pè tó bá jẹ́ kó fì ló wí yóò wí pé fi hàpá àfikò sábàtí wá dákọ̀ gbogbo ní ti bàtà lókó ókó ordinary bàtà ókó fì rọ̀súlù lẹ̀ kírò ọmọ bàtà kírò ó ń lọ́jọ́ kan ọmọ bàtà ní lórí gbogbo àwọn sọ̀hábà lẹ́yìn gbàtẹ́kìrù náà anábìdí láti bí alẹ́ rẹ̀ pé láì tó kún tùkàlù rẹ̀ nàálẹ̀ àwọn nàálẹ̀ mo rí iṣẹ́ ẹ̀kọ́ bàtà yìí kí ló gbé iṣẹ́ wọ́n ra àyè náà ká àkàlàyé ìdá nàálẹ̀ torí pariwo náà ọgbọ́ bàtà tèèrè làwọn náà gbọ́ sí àwọn ó fẹ́ pé àtànábí àtàsọ́ọ́lá wọn bàtà sí kẹ́ni. wọ́n fi kí ẹ̀rọ

ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا nígbà a bá tí tù bá fẹ́ wọlé tọ́yàn yóò sọ fún àpé ìkọ̀sọ́nà bẹ̀. láti kí ló kódà máa ti wá síta kò àwọn bá tàbí lé ní tí ohun tí ó mẹ́kẹ́ máa wọ́n pàtàkì ló ẹmọ́gbọ́n ìṣúlédò ó ti gbàgbẹ̀ wọlé sí ọ àwọn nǹkan tó tẹ́sù máa ń rẹ́jọ́ orúyà lójú àwọn ìyá wa ń sìn ẹlòmí gbọmọ kékeré wa ọmọ yẹn lè pọn lẹ́yìn ó lè fi da ẹjọ́ sí ara yẹ tó gba sọmọ ó ti tútù ó lè fi gbígbá ó lè fi pọ̀pọ̀rọ̀ láwọn ọmọ kékeré máa pọ̀ yẹn adìrẹ́ ló tí ó tí sọ ọ́ tàṣádádà ní lórí lọ́yá o kí bá ìṣòro pọ̀ ọmọ jọ sí gbogbo ara rẹ̀ ojúmọ̀ náà ẹ̀sìn ní jamaki lórí ìwé àwọn afẹ́sì ní àwọn sọ̀hàbíyà wọ́n láwọn àwọn akérò fi ti ya bìí nà pẹ̀lú aṣọ wọn wọ̀rọ̀lá lórí pàtàkì wọn sọ tó ń kó mẹ́ tọ́ọ̀bà wọ ọ̀rọ̀ wọn láti tó fi kí òun náà nígbà tó tó sọ́rọ̀ ó lè pẹ́ ní nígbà tí wọ̀ ọ̀ ìmọ́tótó díẹ̀ òní ilẹ̀ wà ló ti máa fọ̀kan tọ́ọ̀bá olùmọ̀ dákùnkùn ní ìmọ̀ àjúrò ọ̀dẹ́ tó wà fẹ́ ti súnlẹ̀ ọmọ ìjọ kó mọ́sí lórí náà lórí wọ ìgbòho mọ̀tara ó sì dákùnkùn. àwọn sọ àbíyá wọn máa ń fọmọ wọn tó pọ̀ sí wọn lá tó dúdú aṣọ wọn pẹ̀lú itọ́ wọn a máa rí kíhù níbi torí pé wọ́n fi rọ́bà wípé kìí tẹ̀ torí pàwọn ọmọ yẹn sọ̀rọ̀ àfihàn rẹ̀ fún òsì tẹ́fẹ́ gbé wọn sí àbútọ́bá ti sáré ìtẹ́sì wá lọ fi gbà wípé tí olóńgbò tó bá ti ẹnu bọ abọ́ ẹ̀sìn wá gbà pé tó ẹnu ẹ̀ ọmọ tọ́lẹ́sì fẹ́ ká máa wádìí gbogbo ìmá ìkẹ́kiri ẹ̀sìn wọ́n gbà fọ́mọ́ ìtọ́ ẹ̀mù olóògbò wọn lànàbí sọ pé ẹ̀yìn orí bọ́ pẹ̀lú tó ẹ̀nà ìyọ́pọ̀ fara mi ànàbí ní gbogbo tó wà lára ìtọ́mọ̀ torí pé ìyàtọ̀ wà ní pọ̀tọ̀ wà bá wọn máa ń gbé pẹ̀lú yín ajáde kan wọ́n gbà pé tó ẹ̀mù ẹ̀gbẹ́ ẹ̀fẹ́ ní olóògùn kan náà àwọn aṣáájú wa lẹ́gbàá nínú orin tí oríire nínú àwọn tó lò gbà ní àwọn ọdún àwọn ọba abẹ ọmọ ń pa àwọn èèyàn pàpàpà àwọn àpá ọwá mú àpá kan ẹ̀nà tí ó pẹ́ ní ó ní pàpàpà lòwọ́ pa ọlọ́nà tó fẹ́ gbà pa pé kí wọ́n lọ ebi pa pa fún àìmọ̀ ìlọ́jọ́ wọ́n wá ìdókò yóò ti wá lówó bí ìwó ti fà fáyà olówó lọ dúkí tó síbẹ̀ wọ́n ti dúbẹ̀ wọ́n ti ma wọ́n wá dájọ́ wọ́n dájọ́ wọ́n ni mú àfá lọ wọ́n sáré sí rí ẹ wọ́n ti àfá síbẹ̀ wọ́n ti síbẹ̀ mẹ́sì tí àfá síbẹ̀ òkúnlẹ̀ àníyàn rẹ̀ ni wípé bóun bá wà lóòrù ẹ̀lẹ́wọ́n bóun yóò ti jà mọ́lẹ̀ òun ó rí nira ohun tó bọ́ sí àjàrà ọdún bá wà kúnlẹ̀ ìnira yóò dínkù kò ní sí ti ṣùgbọ́n ma ẹnu orú ẹnu kìlú yóò kù èrò ti bí ẹni tó bí ṣe rí ó dìde ó súnmà ọlọ́run wà wá ó ní yíwú ẹ̀ ó yíwú ẹ̀ ọkà padà sí ibi lóko lóko pa. ọba yìí ọba ń wò pé kì ní ó tó lọ jẹ kì ní wọ́n jẹ kì ní wọ́n jẹ ó ní kí wọ́n lọ mú àfàyàn wọ́n ti bá àfà pé sáré ní o á sì rí ìkìlú débi ti pàlá ìwẹ̀ iye ọjọ́ kíkìlú ó sì máa ọya olóòwò ní tó sọ́ríkòrò rẹ̀ tí ó oníṣẹ́jẹ́ olùdájú ó ní tó ń wó yàtọ̀ sí lẹ́yìn o wù tí ó ní wá rí tí ó pàun pé kìnìún òun ló fẹ́ pàun kí làwọn àfẹ́ ti sọ lórí fún ẹnu ìjọ́tọ́ ẹnu rẹ̀ mọ́ torí kò sí bí ó ti ya títọ́ ẹnu rẹ̀ ò ní kan ara

ìtàwọn àbá lọ yíé sọ̀rọ̀ nínú ìṣẹ̀rí àwí ìṣẹ̀rí àti mọ́tásí ni láàrin ó ti gbà láńté ó sì kó èmi náà kó mẹ́ ìbẹ̀ náà láwọn ibi ìtàṣe yíé sọ̀rọ̀ ẹ̀sìn ìbẹ̀ láti jẹ́ ìtàṣe ìṣẹ̀rí ẹ̀sìn ẹ̀wọ́n kò tó ń wà àwọn wà nípo tó ti rí fún èmi ló sí ìlú ẹnu bá jẹ ọ̀rọ̀ ìlú dáwà láàbù tọ́lọ́wọ̀n òsì sọmọ́ agbóhùn òlè sọ̀nà mí kọ̀sọ̀bẹ̀ fún àwọn wọ́n ti tòkí ohun tó túnmọ́ ní ká sọ wípé olóńgbò rẹ̀ torí pé tọ̀wà ń rí wọ̀tọ̀wà pa bẹ́ẹ̀ sì ni máa ń náà máa ń jẹun àmúlógbò ìjọ ọmọdé ó sì tó máa jẹ àṣàrà àwọn ọkọ̀ tọ̀tí bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ fílẹ̀ nítorí pé ẹni tó ẹni tí a fi ìdájọ́ ẹ̀sìn rán ọlọ́yọ̀dá torí pé ti wọ ọ̀fẹ́ nira torí pé ọmọ ń gbé pẹ̀lú àpòsíbẹ́ǹsì tẹ́ tẹ́ẹ̀bí lè mórí bọ́ lára ọmọ bára ròyìn lára ọmọ kẹrù bọ abọ́ yìí òsìbẹ́ǹsì ẹwẹ̀ ìwà fún ti dáadọ́ kẹ́nù kọ̀wà pé rárá torí pé ti ń jẹ ewu abọ́ rẹ̀ ìfọ̀nú ní bájú èsù ìráyè ó ti wọlé ọlọ́pọ̀ sáà aṣọ àbí wọ́n ẹ̀mẹ́ ti ń gbẹni tọ́lẹ̀tì lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa lórí tẹ́gbẹ̀rẹ̀ àwọn lórí mímà wọ́n ti bẹ̀sẹ̀ jọlẹ́tì lọ tàkàlùkù ti wá pọ̀ alábọ́rù sí ìta ẹ̀sẹ̀ ẹlòmí ń tẹ̀ láti bí lọ sí mali àdánwò èsù ní ẹwọ́ wàhálà tó kó sí

ẹlòmí lè pè láyé èdè fọ́rọ̀ ètò fọ́rọ̀ kan bá wọ́n jàlá bí a ní sí èkú ìtàlọ́ rẹ̀ ẹ̀ṣùn fẹ́ wọlé sí ọ̀nà níbi ọlọ́run bá ní jàlá bí àlọ́ owó bá ká ọ̀rọ̀ ọwọ́ níbi ọlọ́run bá ní kù bá ní kọ́tà ti bo ìwò pẹ́ kó sì ṣe sí lọ́run ìsìláàmù ọ̀rọ̀ lásọ kan kápá sọ ìsìláàmù rẹ̀ àṣejù ní èṣù ọmọ ẹ̀kọ́ gbogbo ẹni tí ó wọ̀ lamẹ́ríkà ní ẹ̀sìn lọ́wọ́ ní jẹ́ mùsùlùmí wọ́n èsẹ́ mùsùlùmí ẹnu ẹnu jẹ́sì lè sọ fún ẹni wípé kí wọ́n má jò fún ara wọn kọ́ mọ́ máa fi ṣètò ara wọn hàn olè tí ó tàn yìí tẹ̀bátẹ̀ wọn ọmọ ẹ̀jẹ̀ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n ìtàbà sí oúnjẹ ó fi aṣọ wọn ọ̀pọ̀ wọn èsì ìṣòkùn mọ́ ọrùn ẹ̀sí wá nìyẹn èsù ọmọ wọlé síbi kọ́ ọmọ pẹ́lú àkọ́kẹ́ lọ́wọ́ wàáyà tàbí tẹ́sí kan olọ́gbọ́dọ̀ wà wà mẹ́ṣíyà tàbí bákan ló ṣe máa rìn tàbí ẹlòmí ìgbà wípé gbogbo ọ̀dájọ́ ẹ̀sìn wí ní àfá alágbájá ìjọba ti wí tàbí nínú ìjọba ìtàbá ti wí

lọ́wọ́ wọn tàbí ẹ̀ta àmọ́ olóbùrọ̀ tó lù sọ̀rọ̀ sálà lórí pípé ọ̀gbọ́dọ̀ lórí ìsẹsíkà ọkọ̀ fún wa àyíyú dínà àrọ́jùlú àdìmọ̀káàná lè sọ̀lá kéèyàn sáàdá ayé kan mú níbi ọ̀ ní bàbá tó dábà pé àyílágbẹ́dá òsínú ẹ̀sìn wa èṣù yóò ti bẹ̀ wọlé tọ́wọ́ bá ti rí bẹ̀ kírun ó lè gbàgbó òdérù kéṣù ọ̀sán kan gbá dáadáa ọ̀rọ̀ ní òdè sí orí tó ti máa gbó ilẹ̀ ọ̀pọ̀ ti gbó èṣù ti fẹ́ràn ọmọ ni ọlọ́pọ̀ sàánú wa ọ̀nà tó tún gbà múyàn ẹlòmí ti gbà fún kọ́mọ̀ òlè kírun ilà alàtàjáda àbí tó bá ń tẹ̀ bí wá lọ bí lọ bí tì yóò bí tẹ̀kọ́ lórí bí lọ́jà yóò lè tẹ̀mọ́ ẹ̀rọ sí tẹ́rí ẹ̀sìn wa kìí ṣe ṣùgbáyé kìí ṣe ṣùgbáyé kílẹ̀ tó fẹ́ bá kìí ṣùgbẹ́ mọ́rún ògbótọ́ àbàtí ìdílẹ̀ orí kírun wọ́n ti táyẹ̀ lọ́tẹ́ táyẹ̀ sórí mọ́tálásí kò sí lọ sí wọ́n gbà wọ́n nù kí lọ́kàn kọ́ sọ wípé gbogbo gbogbo wọ́n láti àwọn ọ̀gbẹ́ wájú abẹ́ júwe abájúmọ́ fún tẹ̀lọ́ yẹn sọ̀rọ̀ akọọlẹ̀ wípé gbogbo olùtánàbí kí ló tẹ̀kí sákọọlẹ̀ rẹ̀ mẹ́ èyí ò láàbìrì àwọn léèrè lábúyẹ̀rì bí bá ṣe jókòó tá ń sọ̀rọ̀ yìí àti ìrìn tó gbé wá wípé rọ̀ sí òṣìṣẹ́ sálà ó kí ìtẹ̀ láti wá sọ́ra wá di oríta ó tẹ̀. àṣìdájú pọ̀ nìyẹn nítorí yóò lọ yóò tó pè fún ọ tọ́rọ àpìlẹ́sì ẹlùmí ti sọ tẹ́lẹ̀sì pẹ̀lú bí ọba tẹ́sí kí ìrùbí ọba tí ìrìn tẹ́sùbá rẹ̀ ti kéèkéé ìdí ti ṣe tàbí wà fún ní ọkà ìlọ́mẹ́lòmí ìfi jáde lọ yóò fi kọ́wọ́ ṣe sọ fún ọ pé wọ́n bá ti jẹ sọ máa ọmọ òjìlẹ̀ sọ́rọ̀ pàtàkì ìsúbọ̀ nìyẹn onírànrọ́ ọ̀nà orí àṣìtọ́ ní máa fi rọ́nà láti wọlé tọ́ ẹ̀ onírànrọ́ títí olùrọ̀sọ́lù sí ó kírun gbà mí lórí ilẹ̀ lásán láì lò tẹ́ bọ́ ìtòsọ̀lẹ́ náà di ojú ọ̀nà kan máa sábòkú mọ́ta sí tẹ́ bá ti táyẹ̀ pẹ̀tùn alánàbí kírun lórí ilẹ̀ ẹlẹ́ni tí máa kírun ó kírun ń bò mí sọ́jẹ̀dà alàtí ó kírun lórí ibò mí ìgbà tó pé bí dínú ní ilẹ̀ àmà tí a rórí gbà ìlárẹ̀ wà sọ́lá alàlẹ̀ àṣíyàn

tọ́jẹ́ pé lórí ẹ̀pẹ̀ yìí ìṣúbọ̀ ní ẹwọ̀ olùpá ń gbọ́ níyé àti sọ yí ọ̀nà tí hadith sọpa àpẹẹrẹ sóòrò ọgbà kí irun èsù ọmọ sọ wípé súnà yóò tó kò tí ìtò lẹ́sìn lọ́dọ̀ máa lé agbọ́dọ̀ máa fi èso bọ́ nù lọ́sọ̀ mọ́ nù lú àlùwàlá ẹlòmíì tí bá ń sàlùwàlá ó ti fẹ́ kí òun tó tó kó díẹ̀ ó lè sì palẹ̀ mẹ́fà mẹ́tàlá bí fi sẹ̀lẹ̀ mẹ́ta ẹbí mi sẹ̀lẹ̀ mẹ́ta tó fi sẹ̀lẹ̀ mẹ́ta ọ̀yẹ́kítẹ́mi ó pé mẹ́sàn-án ń tọ́ bá sí láti ó sì lẹ́ẹ̀kan gbà mí ó sì lẹ́ẹ̀mejì ó sì lẹ́ẹ̀mẹ́ta ìwọ náà sì lẹ́ẹ̀kan gbà mí ó sì lẹ́ẹ̀mejì ó sì lẹ́ẹ̀mẹ́ta àsìkò tó bá rí wípé ọpẹ́ díẹ̀ wọ́n ti fẹ́ ó sì lẹ́yẹ kọ̀ọ̀kan ọlọ́kírun ìgbà tó bá rí pọ́lọ́ kádàrá pé ọláǹfààní àti ti ó sì mẹ́ta mọ́jọ́jú bẹ́ẹ̀ lọ tọba ti jójú bẹ́ẹ̀ lọ olùbíbí lè gbogbo mo ti rí kílódé tí ìfi jó lé tí a bá pè ní òkànú wa wa káfíìmí ìlú àdísì kẹ́lẹ̀ wà tí ó tún sàdùwàlá ó ṣe ní méjì ó gbà mí ó ṣe lẹ́yọ ó ṣe mẹ́ta ọdẹ̀ sọ wípé manzada alẹ́ ìhà manzada alẹ́ ìhà àtàà ànẹ́bì lọ sàbúrú ọdúgbọ́ àtàà wàtàájà wàtọ́lá wàtàájà wàtọ́lá ó ti kàbọ́yọ́ ó yìí sàbòsí ọlọ́pọ̀ sàlúwà agbọ́dọ̀ sọ̀rọ̀ láti máa sí afọ́wọ́ ìpùkọ́ yìí lórí tí àwọn tí mọ́ mẹ́ṣàlẹ́ kan

ìgágbàtú alìdàgbà wọ́n sọ́rọ̀ agbọ́dọ̀ sọ́ra nípa àtẹ̀ṣẹ́tù ìmá mú ẹ̀tẹ̀lé ojúpànà ti sù tí máa ń gbà mú ẹ̀dá nìyẹn alìfẹ́kẹ́kọ̀ olùlù lẹ́fẹ́kẹ́ alìfẹ́kẹ́ sọ̀rọ̀ ìdí ibi táàtì ní pápọ̀ yíyàn dé gbogbo tọ́gbẹ́sì yíyé oníkẹ́yàn wà ní wọ́n kọmọ́jà láti ètò ó sì máa jẹ aláàbìnà àṣọ kọ́ wà ní ìwọ̀ntúnwọ̀nsí tọ́lọ́lọ́ ní wàrọ́mọ́dé wọ́ta àti kúnlẹ̀ṣe ọlọ́ọ̀ní kẹ́ ni mo ti fi síbi gbogbo nǹkan ìkẹ́ ló fi gbogbo ẹ̀ ló fi síbi ẹ̀sìn fún wa ní òfìfin tó lè síbẹ̀ fún ó ní kẹ́ mi mo ti fi síbi kúnlẹ̀ṣe wọ́ta àtúwà lẹ́nàdínà yẹtàkùn àwọn tí ń páyọ̀ ọlọ́run tí wọ́n fó níbi bọ́lọ́wọ́ àtúntíṣẹ́ ti wí òun ni wọ́n rí kẹyẹ gbogbo ẹni tó bá ti já láti jù tó fẹ́ mà yọ ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ kò lè rí kẹ ìyà ní ọba padì ní ọba padì níbẹ̀ ọlọ́kọ́ sànú wa aṣíwájú wa zéèdù ábìdì níjọ́ kan wọ́n sọ fún mẹ́ ó nílò ọmọ mi yàbùnẹ́jì ìrí ọmọ mi ìtẹ́kìlì

kí ló dé àbàbá lè tọ́fà ní pé fa ìnira àìtò tó bá bà lónìí tí mo lọ yàgbẹ́ mo máa ń wo àwọn ẹṣin yẹn tutù àdàṣe wọ́n bà lérí ìgbọ̀nsẹ̀ àwọn èèyàn mi tàbí ti tèmi náà bí ẹgbẹ́ wá wò wọ́n bà lérí aṣọ mi wọ́n sì ti gbé ẹ̀gbin lórí ìgbẹ́ tẹlòmí wọ́n ti fi bà lérí aṣọ ìyẹn ni wíwó wípé kí n lásọ ẹ̀ta tí ma tó pẹ̀ tí ma lọ bí àtẹ́ tí mo bá ti dé bọ́ọ̀lẹ̀ ìwà sọ tètí fi lọ kírun kọ̀kọ́ ọmọ wa sọ fún mi bàbá mi máa káàlẹ̀ lè nà bí jù wà àṣà ànábì àtàwọn sàábé wọn ọ̀lá sọ ìyàgbẹ́ àrábọ̀lẹ̀ pánàbí ìdárasọ tí bí máa lọ yàgbẹ́ ó sì máa lọ yàgbẹ́ ní pàdá àrábọ̀lẹ̀ pé tọ́lẹ̀ ti ẹ̀bí rú ti ọmọ ìyá mi ní ṣàpèsè olè wọ́n jẹ́ èso olè a máa àdábì ibi tí gbẹ̀mí ilé wà tí èso ìṣẹ́kíní tí ó bá lè tí ó kàṣẹ̀ àti ìrákọọ́lẹ̀ wípọ́ méjì pé ó ní ti yàgbẹ́lẹ́ lọ́tọ̀ ẹ mọ́gbẹ̀ẹ́sẹ̀ kọjá ìtànàmì ìbàdàn tẹ́rí tó ìbàbá rẹ̀ ṣe tẹ́rí mọ́dá lọ́mí àti ẹgbẹ́ tẹ́nìkan bá sọ fún wa látòrí láti máa ṣe àríwẹ̀ ẹ̀kọ́ ni tọ́rá mọ́ mọ̀ wípé kí ní mọ́ wà mọ́ ní kìí ọba làákàrẹ̀ mọ́ ó ti tẹ́lẹ̀ fẹ́lẹ̀ ìtàdébí ọba ti sọ rahman ìkẹ́ ló jẹ́ fún wa ìwọ gbọ́rọ̀ tẹ̀tẹ̀ tó ń lọ àfẹ́sì lọ́lẹ̀ fún wa mọ́jẹ́ sọ olú ọ débi kó omi nǹka fún ìdí ti súnlẹ̀ ojúpadà jésù ti máa ń gbà mẹ́ta nìyẹn ó máa tún àkàtọ̀ tọ́wọ́ náà máa bó ti lé fún gbogbo tọ́bá jẹ́ amúlù bìlìmàrò wà náà adìlúmọ́kà ó nígbà míì

ẹ̀jẹ̀ wá ní ẹ̀rọ tẹ́yẹ̀ bá ti rò ó fẹ́ mà ju àwọn tí a fi rán lọ èso mọ̀ kí wọ́n ní ó sọ fún onílàkọ̀rẹ̀ àmọ́bùtù onítọ́ka mọ́rọ̀ àdájíà kí asọ́ká ọwá mú jáde ọlásọ̀ yìí ó ní

màálù kí wọ́n kọ́nà wọn máa fi pa ti wo ẹni tẹ́sán ọba yé tí máa rẹ̀ kéré yóò sì dájọ́ ọ̀run tá bàbá ń kí pé wọn torí ní pé aṣọ yẹn ìlera wẹ́ mọ́ fún àti ìwé kí o bàbá ọ̀nà náà wo àbí ẹni tó gbọ́rọ̀ wa ó ní bàbá mi wá sọ fún wa pé máa dákà àdìsáníà kí ló mú ọ ló lé tó fi kọ̀ fún rẹ láti lu aṣọ yẹn fàkínà rọ̀sùlá náà alébìsọ̀lá ọ̀nìlàdìsáà aṣọ tí wọ́n wíwù àdẹ́bìwọ̀n wàlàbí tó fi ìzàmáàni èmi náà sì wọ́ láti wà náà wọ́lọ́ alìmọ̀lọ́ alẹ́lù súra àràmù tó bá jẹ́ pé wíwọ́lú ẹ̀ bá jẹ́ àràmù ni làbàyánàwó lè rọ̀sùnlẹ̀ ọ̀rọ̀wọ̀ bá sàlàyé ẹ̀ fánàbí torí bí ti fi sọ̀kalẹ̀ gbàná ibi táà ti lọ ní pé ọlọ́pùpù bẹ̀ ó fi ṣe kẹfún wa èyí táàmù mẹ́lẹ̀ wípé oòrùn tẹ́ rí yẹ gẹ́gẹ́ nínú tó máa bọ̀ kàmà ló fi jẹ́ sí wípé gbogbo ọgbà nínú àmọ̀ bàbá fi dá àfi tí wọ́n bá kí lórí tútù tó bá ti lè gbẹ́ ó títà sọ́ọ̀rọ̀ nígbà tó jẹ́ pásọ bí ó kí bọ fún sáré àwọn àgbààgbà bí ó wí tó ti nígbà bá wọn lóòrùn òun ọ̀sà nígbò òun ti pa tó ti bẹ ọdìmọ́ tó bá níbẹ̀ a jẹ́ pé ilẹ̀ omi tó ti kírun nígbò orílẹ̀ àjò tó rí tẹ́ orí tẹ́ tó fi kírun débi fọ́gbọ́ lórí ẹ̀ orí ilẹ̀ ẹlẹ̀ ló ti kí ọmọ iye ẹrẹ tó kọjá bẹ̀ tó ti tọ́ bẹ̀ tó ti yàgbẹ́ a jẹ́ pé ròrí ọ̀dà ṣùgbọ́n bẹ́ẹ̀ rán yàgbẹ́ bẹ̀ bọ́tọ̀ síbẹ̀ tó òun bá ti ta sí tó ti gbẹ́ fakọ̀dí tọ̀kùrà òtìmọ̀ ẹ̀sìn wá nìyẹn mọ́jẹ̀ kí ṣe tọ́ ní ẹ̀mí nínú kékeré ìmà nítorí àsìkò ẹjẹ́ kí ló wáyé torí bọ́yá níbèrè bọ́yá ló bèèrè ó lè máa mú àwọn ọ̀rọ̀ wá ọlọ́wọ̀ kádàrá láti fi sọ àtìmọ́gbà bẹ́ẹ̀ tó pé ìsinlẹ̀ tó àtàkọ̀kà díẹ̀ láti padà wà níjọ́ mi àtàkọ̀kà rọra mú ní kéékèèké láti wá padà sílé tí ó láti ọ̀nà àfẹ́ ní ojú ilé ò náà ni tàbí àmì kẹ́ẹ̀kọ́ wa gbogbo tàbí ó tẹ́sẹ̀ káwọ̀ yìí rẹ̀ ọmọ tí ìdèbí ta fẹ́ tàbí ká má ti sọ níbi ta fẹ́ sọdé ṣùgbọ́n gbèmí àtẹ̀yìn ọba ti já nílé ẹ̀kọ́ táàsì jáde gbogbo àwọn àjókòó tí wọ́n ti sọ̀rọ̀ ìrìn fún wọn láyé gbogbo àwọn kan yẹ àtùmọ̀ gbàgbọ́ díẹ̀ sí ìwájú lọ ọlọ́dà pátálà ìfàyà àgbà ìyàwó àfihàn àti tó fi mà wá ọlọ́dà kò tó ti aláǹfààní ọlọ́mọdé àgbàgbé ọlọ́dà tó fi mà wá gbogbo àwọn tí wọ́n kọ́ wa tí a fi ní àǹfààní ìwé ìtàṣe àpàdé lókèrè ní àbílẹ̀mọ́lé tí a ń kọ wa nímọ̀ àtàwọn tí a tún kọ wa lọ́wọ́ ọlọ́wọ́ àbẹ̀ ọ̀rọ̀ balẹ̀lẹ́ fún dáadáa àánú rẹ̀ máa fi bá wọn gbé wá tàwa náà tó ní mímọ̀ àbá máa sọ̀rọ̀ jáde máa rẹ̀ àṣìdáàrẹ̀ tí wọ́n tó ti ẹ̀ṣẹ́ yìí rí máa lò ọlọ́run lè jìnà sí wa ọlọ́run ṣàánú wa ọlọ́run máa á jẹ́ ọ̀sán náà ṣàkóhá ọ̀sán náà Àkọ́ni bá àtàwọn ìdúró ìmọ̀